بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إن إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون وقالوا مهما تأتنا به من حق آية لتسحرنا بها لتسحرنا بها فما نحن لك بمؤمنين فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك ولنرسلن معك ولنرسلن معك بني إسرائيل فلما كشفنا عنهم الرجس إلى أجل هم بالغوه إذا هم ينكثون الحمد لله ولي الصالحين ثم الصلاة والسلام على خير محمد بن عبد الله وعلى آله وصحبه وأتباعه وسلم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته الله adúpẹ́ fún Allah Ta'ala ọba tó dá wa sí dásìkò yìí lábàrí ti Islam ọlọ́run nítorí àdáwà sí àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ láwọn Muhammad sallallahu alaihi wa alihi wa sallam aṣáájú ẹ̀dà kí àti ọ̀rọ̀ ọlọ́run àwọn ará ilẹ̀ tí wọ́n máa àti àwọn sàhábà yára tó kárí gbogbo mùsùlùmí àdáláyé kò yọ àwa náà lẹ́nu lẹ́yìn ilé akíra ní kíkí ti islam fi aláfíà ọlọ́run àánú ọlọ́run ọ̀tá àjẹjẹ tán rẹ̀ ti ń jẹ́ àbáríkà ní ọmọdá gbogbo wa gbé insha Allah ta'ala àmọ́ tẹ̀síwájú mú sọ́tún A'raf tàbí sàlàyé rẹ̀ bọ̀ súra ẹlẹ́ẹ̀keje àyà ẹlẹ́ẹ̀kẹtàdínní àádóje láti tẹ̀lé súra sẹ́kù àyà one hundred and twenty seven. seven ayah one hundred seven láti tẹ̀lé insha Allah ta'ala náà ní àná àṣàyé nípa tọ́kí láàrin eh, àwọn òpìdán nígbẹ̀ ìgbẹ̀yìn wọ́n gbà fún ọlọ́run mọ́sá àti ààrù tí í ṣe olúwa gbogbo àgbàlá yìí wọ́n sì kéde ilé gbangba fún gbogbo ènìyàn lẹ́yìn ìdẹ́rùbà èyí tó wá látọ̀dọ̀ fìrì àwọn wọ́n tó fẹsẹ̀ rẹ̀ ilẹ̀ lásìkò ìdí gúnlẹ̀ wípé àní lórí ìgbàgbọ́ yìí òun làwọn wà ìgbà tí wọ́n ń páyà ìdíyàjẹ gẹ́gẹ́ bí fìrì àwọn ṣe ṣèlérí ẹ̀ ó ṣe ṣe kó wù lérí ẹ̀ṣẹ̀ wọn wá bẹ̀ náà ó fún àwọn anídùúró ṣiṣẹ́ kó sì jẹ́ kí ẹ̀ ní àwọn tó gbọ́ ní mùsùlùmí káwọn ọmọkùnrin kékeré àtàwọn ẹ̀kọ́ tó wà nínú ẹ̀ lónìí a máa tẹ̀síwájú ìgbà tí fìràhùn ti dojú ọ̀rọ̀ kan wọ́n tán tí ó sì fọwọ́ kúnlẹ̀ tí ìrètí rẹ̀ tó já sófo nípa ṣíṣe àwọn òpin lórí padà sínú ìgbà pé òun fìràhùn lọ́lọ́run àwọn ìjòyè rẹ̀ wọ́n wá gbàgbà ohun tí a rò yẹn lára. وقال الملأ من قوم فرعون أتذر موسى أتذر موسى قومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون ọlọ́run ní wàkọ́ọ̀lá ní mẹ́ta omi kọ́ omi fìrà ọ̀rọ̀ àwọn àgbààgbà àwọn òlú àwọn abẹnugan àwọn àjòyè nínú àwọn èèyàn fìrà ọ̀rọ̀ wọ́n wá sọ fún fìdáwò yìí pé atádàrú atádàrú mùsà ọkọ̀ náà ṣé ìyọ ìwọ gbé ó fi mùsà àti àwọn èèyàn rẹ̀ lẹ̀ ètò síbi ìfilẹ̀ out táwọn náà wá máa ṣèbàjẹ́ lórílẹ̀ wàyàdá ọ̀ká wà àárí àtàkà tí wọ́n wàá pa ìwọ àti àwọn olúwa rẹ̀ wálé àkànṣà náà pẹ̀lú ayọ̀ tí wọ́n pa wọn ti. ìyẹn ni wípé kí ni ìtumọ̀ ìbàjẹ́ tí wọ́n fẹ́ ṣe lórílẹ̀ oorun náà ni wípé wọ́n fi àwọn òṣà ní sí ọ̀rẹ́ ìlú ìsìn wọn. wọ́n yẹ́ kí آل فرعون إلى عبادة ربهم جملة يعني ويدعون أهلك إلى عبادة ربهم جملة wọ́n wà máa ń gbé àwọn èèyàn síbi ìjọsìn olúwa tí wọ́n bí nígbà tó yàtọ̀ sí ilẹ̀ ìfìdáhùn ẹ̀rù ẹ̀rù ọ̀rọ̀ àwọn tí a bá tàkà wíra tùpà ṣé wọ́n láwọn di àjìtàn lọ́rùn ṣàmì bí àwọn ilé kí wọ́n sọ pé wọ́n ń ṣèbàjẹ́ lórílẹ̀ àwọn máa ń sọ pé ṣé fìdáhùn fẹ́ fi wọ́n sá àwọn tó bá fún ẹgbẹ́ wọn sì bàjẹ́ kí wọ́n wá gbàlérò pẹ̀lú ìbàjẹ́ mo fún gbàlérò pẹ̀lú ìbàjẹ́ náà ni pé wọ́n máa ń sin ṣoṣo àlá tí wọ́n fi máa ń sin àwọn olúwa tó pọ̀ ilé ìfẹ́ kúrò alẹ́ yorùbá iná àwọn olóòsà àwọn ẹlẹ́tọ̀ àwọn náà ọlù ó ní ẹkùn ọkọ̀ fáà ìjọlọ́sùnkọ̀ ṣùgbọ́n ẹjọ́ olóòrùn ṣùgbọ́n káyé lókè ìgbọ́n yóò tẹ́ ọ̀sọ̀ ẹ̀yẹ́ máa ń lọ́wọ́ ọkọ̀ máa ẹ̀yẹ́ ọlọ́sùnkọ̀ ṣùgbọ́n ẹ̀yẹ́ ọlọ́sùnkọ̀ ṣùgbọ́n kí ayé ti bí káyé lókè ìyẹn tó pé nínú orí tí wọ́n ń tó lè wáyé kú orí ká máa ṣe pọ̀. àwọn tó bá ní ká máa ṣe pọ̀ mọ́ àwọn bá tó bàjẹ́ ni wọ́n fẹ́ dálẹ̀ lórí rẹ̀. ẹ̀yìn pé nínú ewì tí ọ̀kan nínú àwọn tó nígbàgbọ́ ẹ̀kọ́ lẹ̀ Yorùbá tó kéwì ó ṣe orin ewì kan tó lè ní ayé jíjá bá wọn jù ìyí tí ń sọ fún wa ní ewu ọ̀kan ní ọ̀pẹ náà ni wípé nípa ti bá ń bá àwọn òòṣà ti ó ba ilé ayé jẹ́ jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ́ ní nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ ẹni tó ń bàbá àwọn òòṣà lọ́kùnkúndùn bàbá tí wọ́n sà dáadáa plant pè wọ́n ìgbà náà gangan ni wà á pọ̀ nílẹ̀ ìwà. wàhálà náà pọ̀ débi pé kò fẹ́ sí ìlú kan tó fẹ́ lórí ìgbà náà. ẹ̀yìn àwọn èèyàn máa ń wò wípé dídé tí ẹ̀sìn òkèèrè ìlú tí wọ́n lẹ́sìn ẹ̀sìn tó bá ti yàtọ̀ sí ìfọ̀rìṣà lọ́dọ̀ ti kan tó dé òun ló dà wá Yorùbá rú bẹ́ẹ̀ni lọ́lẹ́gbà ẹ̀ rí pé ẹ̀jẹ̀ ní wàsáàpù náà ń gbé ọkùnrin kan káàkiri ó sọ pé òní lè lọ́nà Yorùbá àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó sọ fáwọn orúkọ mùsùlùmí orúkọ tí kò bá mu òun ti kọ̀ǹdẹ́ àwọn orúkọ sí ìgbà lópin àbí two hundred and fifty kọ̀ǹdẹ́ báwo ni ẹ ti máa jẹ́ òkúta mo sì tọ́ kẹ́yìn mọ̀ lẹ́mọ̀ ẹ̀mọ́ ẹ̀rí aláìlọ́kàn gbáà lẹ́nu torí pé ìyá àti màáyì ní dàmà dàrú pé kò ní bá mi yẹn bí bá ètò wà bẹ́ẹ̀ ni jáwà èdè yẹn sì ṣèdè lágbára torí pé ìyá ìsìnláyé ìran kìbìtì ni ìran fìràwù ọmọ íjíbítì ni kóòtù ni kìí ṣe lágbára kìí ṣe ara kìí ṣe àrọ tó bá yẹ pé ìran lágbára ni àìsọpá mẹ́rin tó kọ́ pẹ̀lú àwọn méjì lágbára hájà lòkúta lọ́gbára ha jí rọ. AJR AAR hajar ṣùgbọ́n bí ẹ hajar kò sí hajar ló di yorùbá àní àlà ní àní ó wà nínú èdè ìlú kan lọ́dọ̀ tiẹ̀ tó dà wá fúnra ìdílé dídé táwọn fúnra ìdílé ọ̀rọ̀ tó bá gbọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ìsìn ní ìtàkùn yẹn o ṣùgbọ́n kí wọ́n tó dé nílẹ̀ Yorùbá gbogbo yóò jẹ́ apẹ̀tẹ̀ lórí ìlú Ìbàdàn tó ti ló ti di Ìbàdàn tó wá jáde ọdún tí tó padà tó gbóni kìí wá àkọ́kọ́ àbí náà ìgbàgbọ́ ọ̀nà náà tí wọ́n jà títí tí wọ́n tún ya jẹ́lẹ̀ wá sí kìtì ní sáwọn ni ṣé ní ọ̀bá ni wọ́n èkìtì àbí yorùbá kọ́ ìgbàgbọ́ kọ́ ní ọ̀bá ni wọ́n àbí òwe ti yorùbá ìgbàgbọ́ jà títí wọ́n dé ìlà ọba alágbèrè wọn ló sápò ní ìlà ní kò lè jọba nínú ìlà àwọn bàtà náà ní ẹ̀jẹ̀ kàbá ní wọn náà ó kún ọkùn náà àti kọ́nù ní ìjà yìí tó padà kí n fẹ́ bí máa ṣẹ̀fẹ̀ pé amúnidámúni àfiníṣẹ̀sí láfẹ̀níṣẹ̀sí ìwọlé ọ̀rẹ́ lẹ́wọ̀ arájà ìlú dìde ògúnmọ́lá ògúnmọ́lá àti kọ́nù ní ewé ní ìsinmi ìgbà náà méjèèjì ó ń kó àwọn ọ̀gbàgbọ̀n àtàwọn ẹ̀ka lábẹ́ ìṣà ní àwọn olùgbò àkàlà tí sọ́jà kẹ́kọ̀ọ́ kó lọ lórí òkè olúmọ àwọn méjèèjì rẹ̀ náà wọ́n ni wọ́n àbí bàbá náà fi ní kí àfọ̀já lọ kó gbọjà wéré táfọ̀já ní sáré ọ̀dọ́ ni ìwéré àtọ̀yọ́ ọlé níjọ́ náà lọ́wọ́ ìrìnàwó làwọn méjèèjì báwo ni ẹni tí máa tẹ̀lé ẹ̀yẹ jẹ rẹ̀ níjọ́ náà lọ́n tí wá mú yàn níbo ni ó máa ń bẹ orí rẹ̀ sí náà bí ní orí yéye nínú òkun àìṣẹ́ tó pọ̀ ní ṣe orí yéye kì í sì ṣe orí yéye orí yéye yẹn pé orí pọ̀ níbi òkun ṣùgbọ́n láìṣẹ́ tó pọ̀ wọ́n máa ń bẹ orí wọn síbẹ̀ àwọn olóńgbẹ orí orí àwọn ọmọ wọn làbálà mi ní gbígbọ̀n ká ó lọ bá tìlù létí awó àmọ̀sẹ́gbẹ́ ta ló ń ta ní gbòǹkà tàbí tì padà láàfin ìran òun ni wọ́n ìgbà tí gbòǹkà mú tìlù dé ọ̀yọ́ padà láàyè kí ló tún wá láàbí tó ní wọ́n tuntun dà àjọ. ìgbà tí gbòǹkà gbà pa tìlù tìlù àgbáyé kí ló sọ fún aláàfin kí ló lé aláàfin ṣe àbúrò ìwọ lọ́yọ̀ lé tó fi wá ọkọ̀ mọ̀ṣọ́ sí ìyá ní kò ṣoṣo ní sẹ́yìn ẹ̀dá ọ̀sán tó ní ọ̀dá wọn ti lọ́wọ́ ajẹ́ bẹ́ẹ̀ láti mọ bá sọ fún ẹ láti mọ sọ fún yín yẹ̀wò kí ló tu àwọn ọmọ òun ló tu ìyẹn ni àgọ́ òwò ìwúlé tí a bá dé kiri tó yá tó dá kú yóò lọ òun kí ló dé wọn lọ bí tí wọn wà lónìí àwọn olójà àwọn ológun ṣé fúlàní ṣé kì í sàwọn ológun ọ̀yọ́ tó kó ní ọ̀yọ́ ilé àtàwọn ọmọ ogun fẹ̀ ló parapọ̀ àwọn míì tí wọ́n yí gbòòrò tí kò sí oúnjẹ ní òkú pípa wọn débi pé gbogbo ẹ ti lọ́dọ̀ yìí nígbà tí ìyàn olóru tọ́rùn nìkan jọ pọ̀lọ́ òun nìkan ní sọ́lá lóru ó wá sọ fún wa pọ̀lọ́ lóru jẹ bí náà lọ́lẹ́ èyí ká jí lóru bá jọ pọ̀lọ́ olóru láti ń sí àwọn olódà yẹn lẹ́nu àná ó wá pọ̀ bàbá ní ká máa sọ lọ tá a lè sọ náà náà ní àrọ̀ ní wàá lè olùkọ́ yóò sẹ́ni fún lọ. ọlọ́wọ́ sàánú ọ̀fẹ́. nítorí náà ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ tí ò bá mú ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí ò bá ṣe tọ́lọ́ ṣe tí wọ́n wí fáwọn òjíṣẹ́ gbígbà àwọn òjíṣẹ́ mẹ́ta lẹ̀ jẹ́ ní irú ẹ̀ ló wà ní sọ́ọ́tù ìyá àsìn. ọlọ́run ní wá bíríbílà ọ̀hún ọ̀tàrà àṣàbàlì kọ́ríyàtì olùjá àwọn olùmọ̀ṣàlónì rákà. Sura 36. بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءهم مرسلون ọlọ́ni ṣe àpèjúwe fún wọn nípa àwọn ará ìlú kan nígbà tí àwọn òjíṣẹ́ tí wọ́n dé wá gba àwọn nígbà àwọn ìmọ̀sálórí àwọn ìjíṣẹ́ sí wọn náà. ìgbàsánà ilẹ̀ yìí. ìgbàsánà ilẹ̀ yìí mo fi náà ìdè nígbà tí a rán àwọn òjíṣẹ́ méjì sí wọn. fẹ́dẹ̀lẹ́bù rúmá. wọ́n pe àwọn àwọn méjèèjì ní rọ́ bifaris pẹ̀lú kẹta lórí jíṣẹ́ mẹ́ta táwọn sí ilẹ̀ ọkọọlù. ọkọọlù ìgbà ìdá ìfọwọ́fẹ́rù. àwọn òjíṣẹ́ wa ní ẹ̀yà aráàlú ìgbà ilé ọmọ sàánù dájúdájú òjíṣẹ́ làwọn jẹ́ fún yín o kọlù. قالوا ما أنتم إلا بشر مثلنا ومن àwọn aráàlú wa fèsì pé máa ń tù ẹni yìí ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀jẹ̀ nǹkan kan ìlà abáṣà òun lè sùdúnà àfẹ́dá bára tó tiwa náà lẹ́yìn náà. وما أنزل الرحمن من شيء. Ọlọ́run ọba ọ̀sán kankan kalẹ̀ ní àǹtù. àǹtù ilá dẹ́kun. ẹ̀yin yóò jẹ́ nǹkan kan ní òkú ọ̀lẹ̀ jẹ́ ẹrù ìkúrọ́ ní tọ́jú. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون. lẹ́yìn bá pè wá lókùn ọ́ ọkùnrin olúwa ti wá yára mú ó ń bẹ ó mọ̀ wípé iná dájúdájú ọ̀rọ̀ ìlékún sí yíò làmùsàlù òjíṣẹ́ ajẹ́ dájúdájú. وما علينا إلا البلاغ المبين وما علينا kò sí ní tó jẹ́ ọ̀ràn yẹn fáwa kò sì sí ní tó jẹ́ ìwọ tiwa nígbà nígbà láwọn ìwòrí jíṣẹ́ náà ní gbogbo kájẹ nígbà kájẹ ẹni àlùbálà àlùmọ̀bí ká jíṣẹ́ wa ní gbogbo ní gbangba قالوا إنا تطيرنا بكم bàbá wọn pèpè sí ìsìn ọlọ́wọ́ kan ṣoṣo àwọn aráàlú wa ní iná àwa ní àwọn àgbẹ̀ láàrúnà bíkò ẹ ti kó lórí ikú bá wọn. sí ọlọ́wọ́ kan ṣoṣo ẹ ti kó lórí ikú wọn ẹ ti bá wọn náà. قالوا طائركم فإن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم لئن لم تنتهوا bẹ́ẹ̀ bá lọ ṣíwọ́ pé ìmọ̀ ẹjọ́ sì fọ́lọ́ nìkan bẹ́ẹ̀ bá lọ dá dúró ìpè báwo tàbí bọ́tì ẹ̀sìn mọ́lùsátì lábẹ́ ìjùmọ̀ ìnáwó alẹ́ ẹ̀dùkọ̀ á sọ ẹni lókù àmì wọ́n yẹ mọ̀sánlẹ́kùn mi ní àdáàbùn àrí ìyí òdìkẹ́kọ́ látọwọ́ wa àdáàbùn àrí mú ìyẹn lẹ́bẹ̀ẹ́ lérò láyé mọ̀sánlẹ́kùn á fi jẹ́yìn yóò jẹ yín látọwọ́ wa. Kọ́ọ̀lù àwọn ìṣe afọ èsì kọ́ọ̀lù kún orí ikú yín o àkúrú rẹ̀ pẹ̀lú yín. Ìpè tí wàá pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò yé fún orí ikú wá sílẹ̀ oríire ní wọn fà wá sílẹ̀ náà. àyè kìrìtù náà yóò bá àyè kìrìtù náà àyè tí báyìí bẹ́ẹ̀ tí ẹ̀rọ àtúntò mùsùlùmí ìjọ mùsùlùmí ní òbílẹ̀ já òbílẹ̀ jẹ́ ọ̀ àtúntò wọn ọ̀ọ́bùn ẹ̀yìn ìjọ olùkọ́tà ọ̀lẹ̀ lórí ilẹ̀ bí mo bàbá ló ń bẹ̀ ni. ṣẹ́ni pé káwọn òjíṣẹ́ yẹn pè wọ́n sí ìgbà ọlọ́run ọ̀kan ṣoṣo gbọ́ kí wọ́n pa ìmọ̀ ìṣàtì àti pípẹ́ ọlọ́run tó ju ẹyọ kan lọ yàtọ̀ sí Allah wọ́n ní ìpé wọn yẹn yóò kò rí ìlú wá sáyé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ìjòyè fìràhùn náà sọ fún fìràhùn níbi wípé àtàdàrù mọ́sá ọkọ̀ mọ́kúrì sínú fìràhùn tó fẹ́ fi mọ́sá lẹ̀ òun àtàwọn èèyàn rẹ̀ kí wọ́n máa ṣèdájá lórí rẹ̀ kí wọ́n dá òun ṣẹkọ mọ́ ẹ sì ti pé ilẹ̀ mísírọ̀ ìgbà tí Islam tó padà wọ́bẹ̀ náà ni àwọn ìbàjẹ́ tí wọ́n ṣe fẹ́ tó parẹ́ bí ẹ̀sìn ìfẹ́ èèyàn rúbọ nígbà ayé àwọn Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu Umar ní àwọn olókèjì lẹ́yìn ànábì lẹ́yìn tánàbí jáde láyé Abubakar bọ́ bẹ́ẹ̀ ìgbà tó ń bẹ̀rù kú Umar ibn al-Khattab bọ́ bẹ́ẹ̀ ẹni tó wá jẹ́ gómìnà nígbà náà nílẹ̀ Egypt lábẹ́ àsíá ìjọba Islam tí rúbà ọmọ ọ̀tọ̀ kò jẹ́ olórí ìjọba náà ó ní amúrúgbónulẹ̀ ash ìgbà táwọn ash dé ilẹ̀ Misra níbẹ̀ àṣà kan bẹ́ẹ̀ òun náà ní pé lọ́dọọdún odò Nil táwọn pè ní river Nile odò yẹn ológun jù ní gbogbo ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní ibà Mississippi olùkọ́ tẹ́lẹ̀ ní Mississippi ló pọ̀ jù ṣùgbọ́n gbà tó wáyá wọ́n wá ṣàtúnṣe ẹ̀ wọ́n ní odò náírà Áfíríkà ló pọ̀ jù. Akẹ́bí sì sọ fún wa wípé odò tẹ rí yẹn odò náírà. Inú àlìjánná ni orísun rẹ̀ wà pé àlìjánná ló ti sọ wá ọ̀kan náà àwọn odò méjì ànábì sọ àti ṣe fírẹ́t bẹ́ẹ̀ ni ó lè wá àdìjẹ náà ni wọ́n ti wá. abálágbá tó jẹ́ kó lógún jù láyé sọlọ́bọ̀ àyíká ìgbàsánà. odò yẹn ní ìṣesí kan òun náà nílé máa ya gbogbo ara ṣe jọ àwọn tá a ṣe jọ ń gíráfì wọ́n ń pè kí nìkan ní plane àbí fíàfíà ilẹ̀ dú tí odò máa ń wá sí bèbè nígbà tó bá kún tómi bá lọ kó padà yóò wu àwọn ìlẹ̀jú wá orí ìlẹ̀jú yìí wọ́n wá gbin ọkà táàmù sí wíìtì jẹ́ pé ní alikama èdè lágbára ní alikọ́mpù kọ́mpù alikọ́mpù ló di alikama gbogbo ti wheat orí rẹ ni wọ́n pè sí tí wọ́n ti wá pè wọ́n kórè odò yóò tó ya ó wá fẹ́ ju ọmọbìnrin kan sí amúrúgbónú láàásì ní ilé o fẹ́ sèyí kò bá ṣẹ̀rí ìsìlámù káfẹ́ èèyàn wíwọ́ ah! á wọ́n á sọ fún wọn ní obìnrin níṣe sí o táwọn bá ti ju ọmọbìnrin sí kò ní yá o akẹ́kọ̀ọ́ yóò pa wọn lọ́dún tí ń bọ̀ nìyẹn àwọn òbí ni dákò ah! amúrúgbónú láàásì ní òun ó sọ fún lórí àwọn nílùú Madina èyí tó bá gbé ó kó bá ránṣẹ́ sí Madina ó máa ń wọ́n sọ̀tọ̀ ó wá mú ìwé ìjọ náà wá kọ ìwé pamọ́ sí lẹ́tà ìgbà tó kọ lẹ́tà náà ó kọ ọ́ bẹ́ẹ̀ pé ní orúkọ ọlọ́run àjọ bí ayé àṣàfihàn láyéra láti ọ̀dọ̀ ọmọ ọmọ sọ̀tọ̀ apàṣẹ wa gbogbo mòmìnì sí odò níì sí odò náà yẹn ìrẹ́ náà tó bá jẹ́ wípé orúkọ agbára ọlọ́run ló fi máa ya kó máa ya ṣùgbọ́n tó wáyé pé agbára rẹ̀ kò fi àwọn ìyá máa láyé láyé ó sì sán ẹ̀rẹ̀ ó kà ó stamp wẹ̀ yẹn bí ó fi òǹtẹ̀lú ó fún oníṣẹ́ pé kí wọ́n lọ fún amúlùkún láàásì kí wọ́n ju lẹ́tà mẹ́ sí ìròbí. bàtà lọ́dọ̀ amúlùkún láàásì kò jẹ́ kí wọ́n ju ọmọbìnrin sínú omi ìwé lójú sínú odò nígbà tó tó àsìkò tó yẹ kó lòyà mẹ́nubáyà àtijọ́ náà ni àṣà fífi ọmọbìnrin rúbọ nílẹ̀ Misra sí odò náà ló ti parẹ́ àwọn mùsùlùmí ló parẹ́ ńlẹ̀ gbogbo ibi tí mùsùlùmí bá ti débẹ̀ ni wọ́n máa parẹ́ bẹ́ẹ̀ ní lórílẹ̀-èdè India nígbà tí mùsùlùmí ń ṣèjọba níbẹ̀ torí mùsùlùmí ti jọ ń yẹ àrí dáadáa ṣùgbọ́n nínú pé mùsùlùmí kì í jẹ gàba ewu ní sin olóṣà ara ibi àwọn ìbá. àṣà tó ń bẹ ń bẹ òun náà ni pé bí ọkọ bá kú ìyàwó rẹ̀ tó fi sáyé lọ́nà bá ní ìyàwó mi ń bẹ láyé ọkọ kú wọ́n ó sun òkú rẹ̀ mọ́kọ́ ní torí báwọn ọmọ ẹgbẹ́ dáná sun òkú ni ní India tó kú bá ti kú wọ́n kò kí gbígbẹ́jọ́ wọ́n wá gbé òkú nílé lórí àkọ́bí rẹ̀ lọ́kùnrin ní wàá fi náà sí lójú bàbá ẹ̀. ìyàwó tó bá bí sáyé òun náà gbọ́dọ̀ jóná pẹ̀lú ẹ̀ tàbí tí ọba abẹ́kọ̀ọ́ kú yóò di ẹrú ẹbí ọkọ yẹn ó ṣe rò wọ́n bí ṣe lè lò ó ọ̀pọ̀lọpọ̀ wọn wá máa ń fẹ́ kánjú àwọn ju báwọn ó ṣẹ́kù láì lórí ìyá tí ó jẹ wọn ó kúkú báwọn ju báwọn kú ju báwọn wà láyé tí wọ́n sọ wọn dẹrú lọ ǹjẹ́ ó mú wọn lè fi wọn ṣe. tẹ̀wá sì ni ní bí àtọ́bí tò ní nínú ìlú tí wọ́n ti fi àjọ obìnrin jù láyé bí ajẹ́ kan bẹ́ẹ̀ lọ́pàá tó jẹ́ obìnrin ní fẹ́ ọkọ bẹ̀ èso ní fẹ́ obìnrin àìgbéyàwó ń bẹ̀ ọ̀pọ̀ ni wọ́n máa ń gbé obìnrin ni ó san mahab sadaki tá a pè lówó orí obìnrin ni ó san fọkùnrin bẹ́ẹ̀ kí sọ fún ní san fóbìnrin kúrò ẹ bá tẹlọ ráùsù tẹlọ news nípa raping ní India lónìí ibẹ̀ ló ti burú jù ní bàbá báyìí ló gba mọ́ọ̀mù obìnrin àwọn yóò mọ̀ fún bàbá àgbègbè pẹ̀lú ìmọ̀ kọjá ní ìfọ̀ òde náà bàbá kan sì nínú omi ẹ̀rọ ti kéèsì kan ló lágbára níbi ọdún tó lọ yìí lẹ́yìn tí wọ́n fi pápá wọn lò wọ́n tún pa ìmí ìwọ dáná sùn ẹ lọ jẹ́jẹ́ ẹ̀kẹ́ ní dc news ẹ̀rù ó pọ̀ bẹ́ẹ̀ àwọn kéṣìṣì kò ní mú wọn torí pé wọ́n yẹ pẹ̀lú obìnrin láwùjọ yẹn bàtísàmù débẹ̀ àwọn amíhù mùsùlùmí àwọn ni wọ́n dá dúró bàtísàmù tó sílẹ̀ wọ́n tó ṣe Islam ti máa ń tún gbogbo ìlú ìṣe nìyẹn tọ́jú lẹ́yìn Yorùbá ká pààyàn ká kó awọ ẹ̀ ká fi ṣe fi àwọn awọ ń ṣe bẹ́ẹ̀ wọ́n bá ti pààyàn awọ rẹ̀ bí ìdátẹ́yìn mú awọ ẹ̀rọ tó fi ṣe àwọn ìlú kan bẹ́lẹ̀ Yorùbá tẹ̀yìn sí àwọn ìlú tí wọ́n fa awọ èèyàn ṣe bẹ́ẹ̀ àwọn àfáà ni wọ́n gbogbo tì wọ́n ẹ̀yìn náà wọ́n gbogbo ìjà táwọn àfáà jà nílẹ̀ Yorùbá kí wọ́n àṣà kó lè parẹ́ ẹni tọ́lọ̀ ní kárùn lọ́wọ́ tẹ́ǹpẹ̀ lójúwọ̀ àrè ẹni tó wá láti ibì kan tó jáde jò tọ́lọ̀ ní ká sáánú ibùdó sàbíì ọmọ ojú ọ̀nà nílẹ̀ Yorùbá ni wọ́n fi máa ń lọ tí ìwà délé wọ̀ ní ìsìn wọ́n kà tó lò jáde ní ọgbẹ́ ìlú àìrájẹ kúrò ẹni tó yẹ ká ràn lọ́wọ́ ìtẹ́wọ̀n sàkọ̀ wà nìyẹn islam ló dé àwọn apá àkókò ti pé rárá nígbà gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbàjẹ́ ni lórí ilẹ̀ ní táwọn olóòṣà máa ṣe yẹ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe mọ́ ta wọ́n pa àwọn obìnrin láṣẹ tí wọ́n bá fẹ́ yípo káábà kí wọ́n máa yípo káábà ní òwò ṣùgbọ́n àwọn kò lówó ẹ̀wù wọ́n sọ obìnrin bíbó ló ń tó bẹ́ẹ̀ náà ló wà ní ilẹ̀ Greek nígbà náà àwọn mùsùlùmí tó àwọn spartan ṣe hàn pé ilẹ̀ gíríkì àwọn yunan méjì ni wọ́n pín sí àwọn actins àtàwọn spartan àwọn actins yẹn àwọn ni philosopher àwọn ni a máa ronú tí a máa gbé mọ̀ jáde àwọn spartan àwọn ni wọ́n mójú tó tẹ́lifíyà tó jì sí níyà táwọn ní physical education ìbẹ̀rẹ̀ bí e ti bẹ̀rẹ̀ àwọn tó dá slọ́ọ̀tù lẹ̀ láti máa bọ òrìṣà ọ̀kan tí ń pè lọ́ọ̀dì ń bọ̀ starvation ti greek òrìṣà kan ní ẹbẹ̀ ìbílẹ̀ greek wọ́n máa ń wá ṣèdárayá tí wọ́n máa ń bọ̀ òrìṣà yẹn ní ìgbà táwọn náà ń jẹ oṣù níbí lẹ́yìn pé àwọn adájọ́ pé ìgbà tí èsì tó dábẹ́rẹ́ lọ́wọ́ àgbàlagbà nínú kàrẹ́ǹsì ní wọ́n jẹ wọ́n jùdì wọ́n ni wọ́n ń ja ìjàkadì bẹ́ẹ̀ náà lórí lọ́fà ìjà káàkiri fákàfìkì ó lọ fà ìjà tí wọ́n jà lọ fà lọ́jọ́ sí oní ti tó sojú olóko sojú èdè lálà tí wọ́n bá fẹ́ jẹ ṣu tí wọ́n fẹ́ la ṣu lóde wọ́n jàjà káàkiri bẹ́ẹ̀ náà lọ́dọ̀ wa mẹ́kẹ́ àdúgbò kọ̀ọ̀kan wọ́n jà ìdá àṣẹ́kùbọ̀ ẹbọ tí wọ́n ń ṣe ń gbà náà ní gíríkì yẹn àwọn òògùn gbà lọ́wọ́ wọn tó ti jẹ́ pé àwọn olórí wọn àwọn ẹrú wọ́n ní kí wọ́n máa ju javelin òun náà ní ọkọ̀ síra wọn wọ́n máa yẹ ẹgbẹ́ wa bá wà náà gbódú lòdì ẹgbẹ́dà ẹ máa fi dẹ́ra yín olóbi gbogbo nǹkan wọ̀nyẹn lábẹ́rẹ́ dé láti fi gbé ọdún ọ̀sán wọn jáde àwọn sábà yẹn nínú àṣà tiwọn torí báwọn nínú philosophy of education wọ́n padà ṣàlàyé wọ́n fi ìròrí tí wọ́n gbé jáde bí àṣàyàn kìí ṣe kó burú torí bẹ́ẹ̀nìbà náà nílẹ̀ Greek àwọn Spartan gbogbo ọmọ obìnrin tí wọ́n ti fẹ́ bàlágà àwọn oṣù ọ̀rọ̀ fún orò tí wọ́n ṣe ilé gbogbo wọn pátáwọ̀ àkóríjọ sígbà gbèdé àti sígbàgbọ̀n táwọn sí stadium lónìí wọ́n wàá rí ní òwò lójú gbogbo èèyàn wọ́n ṣe orò pé wọ́n dọ́mọdé nìyẹn ó bàlágà wọn àwọn míyẹ kéyìn náà dásọ́ bí ìdílọ́gbọ́dọ̀ rẹ kí ṣe wọ́n á ṣàlàyé pé wọ́n fẹ́ wọ́n ìtìjú kò rí gbèsè ayé àwọn ọmọ ẹni wọ́n lè bẹ́ẹ̀ torí pé wọ́n fẹ́ kọ́ ọmọ yẹn obìnrin wọ́n fẹ́ kó dàbí ọkùnrin tó bá ti ń tijú kò ní lè ṣe jẹ́ ọkùnrin torí náà kó rìn ní òòrùn náà kó yẹ bá ti ní ìwọ̀n ẹ̀ bí ó tún kù yóò bá yàṣà ìdí ìyẹn rí pé gbogbo àwọn ọmọ tí wọ́n rí òòrùn náà lónìí wọ́n máa ń jẹ́ àṣà ọmọ kò sí tí wọn ò lè sọ kò sí síbi tí wọn ò lè wọ̀ ẹ máa wo dáadáa gbogbo àwọn tí ń rí òwò yẹn tí wọ́n gbóra àṣà ọkọ ni wọ́n máa jẹ́ kò sọ́wọ́ tí wọ́n lè sọ kò sí síbi tí wọ́n lè wọ̀ ọlọ́run sì ti kì wá ńlá nínú sọ́ọ̀tù àráàfù yìí náà lọ́wọ́ bẹ̀rẹ̀ nígbà tí ń sọ fún wa ète èṣù lórí Adam àti Hawa bàbá ńlá wa Adam àti yàrá wa Adam Hawa ète èṣù lórí wọn náà ni wípé ó fẹ́ gba aṣọ lára wọn kí wọ́n lè rí òhò ara wọn. آدم لا يفتننكم الشيطان لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونه إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. يا بني آدم أيها آدم لا يفتننكم الشيطان آية 27 سورة 7 آية 27 سورة 11 آية 13 ọlọ́yìn máa rẹ̀ mú láàyà tí na nínú kò mọ̀ ṣètọ́ ẹ má jẹ́ kí èṣù ó kó ìtànjẹ báyìí ẹ má jẹ́ ó kó fìtínà báyìí ẹ má jẹ́ ó dá yín láàmú. نعم فما أخرج أبويكم من الجنة gẹ́gẹ́ bó ṣe fa àwọn bàbá àti ìyá yín méjèèjì Ádámù àti Háwà àwọn òbí méjèèjì gẹ́gẹ́ bó ṣe mú wọn jáde kó náà gbàlejò náà. yẹ́n ti wà ní àyíká sáwọn kí ló ṣe yàtúnṣe àdúmà ó bọ́ kò lára àwọn méjèèjì kí ló bọ́ kò lè bá sàmọ́ aṣọ wọn ó gba aṣọ kò lára wọn náà. Ìdúnyàwó máa sanwó ààkì. Oásìdì ó fi ṣe bẹ́ẹ̀ ó fẹ́ fi ìhòòhò àwọn méjèèjì kan ara kí wọ́n lè ṣẹ́ lọ́wọ́ tẹ̀síwájú. Ìnáwó yàrá ọkùnrin. Ọlọ́ọ̀ni tí ó fi àṣẹ tọ́ọ̀nù yẹn dájúdájú ó rí yín ń wò ń rí yín. wúwà ọkọ ní gangan wakọ̀ bí ìlú àtàwọn ọmọ ogun ẹ̀ ní àìfò látara ọlọ́run láti di tẹ́lẹ̀ òtí wọ́n ti wò yín báyìí. ọlọ́run dájúdájú àti ṣe àwọn èṣù ní ọ̀rẹ́ múlẹ̀ fún gbogbo àwọn tí ò ní gbàgbọ́ òdodo irú àwọn ọmọ yẹn lọ ní wa ìdá fáàlì iṣẹ́ tó ń kọ́ ọdún. ìdá fáàlì fa iṣẹ́ tó wọ́n bá ṣe wàbàjẹ́ tí wọ́n wàbàjẹ́ lórí ẹ̀ wọ́n sọ wípé. Qalu wajadna 'alayha aba'ana wallahu amarana. Ó ní bàbá ń bá lọ́wọ́ àwọn bàbá máa mú gbọ̀ngàn àmọ̀ràn nàbí àwọn ló sì pa wọ́n láṣẹ bẹ́ẹ̀. قل إن الله لا يأمر بالفحشاء. Sọ fún wọn, ọlọ́run أتقولون على الله ما لا تعلمون abẹ́fẹ́ máa sọ nípa ọlọ́run tẹ́ ma. àwọn ará gíríkì yẹn ni wọ́n rí ọ̀rẹ́ àwọn obìnrin òun náà ló fi ń wá àwọn ẹlẹ́wọ̀n káàkiri ayé wọ́n máa ń yẹ̀yẹ́ obìnrin ní ohun lóbìnrin máa ń rìn tó fi lè rìn àyè náà wọ́n ni wọ́n ń ṣe òòlù ẹlòmíì wá ló pé nǹkan kan tó ṣẹ́ bẹ̀rẹ̀ níbí ni ó ti fẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́pàá aláyé ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ẹ má jẹ́ káwọn obìnrin máa rìn yóò mọ̀ ẹ má gbaṣọ lára yín lára wọn torí pé ètí òṣù nìyẹn ìtòṣe ńlọ́nà náà nìyẹn ọlọ́run fi pàṣẹ fún àwa mùsùlùmí nínú alukur'an ọlọ́run ní kúlù sí ìlẹ́tàkùn ìdá kúlù masjid. yá bani adam. yá ayé yá ayé náà sukúlù sí ìlẹ́tàkùn ìdá kúlù masjid. خذوزي آية الاتمام خذوزي نبكم عند كل مسجد وكل واشربوا يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تشركوا الله يا معدم خذوا زينتكم ọ̀ṣọ́ yín ètò gbàdúrà náà lẹ́wọ̀n táwọn tó lọ́wọ́ ní òun sọ kó máa jẹ́ ọ̀ṣọ́ fún wa wàrí ìṣà kó máa jẹ́ ààbò fún wa wàrí ìṣà kó sì máa jẹ́ ọ̀ṣọ́ ọlọ́run ní ká máa wọ ẹ̀wù wa ní gbogbo ìgbà tá a bá ń lọ mọ́ṣáláṣí torí pé nígbà táwọn ẹ̀ṣẹ̀ kọ́ bá ń lọ káàbà àti wọn wọn ò ní wẹ̀wù àwọn obìnrin wọn wọ́n yìí ó wákòló aṣọ́ọ̀bù wàlà tó sí fún ìnáwó àgbègbè ìsìnkú. káwọn ìjòyè àgbààgbà nínú ìlú jọ́nà tí wọ́n sọ pé kí fìlàwọn wọn gba Mùsá àtàwọn tí ń gbàgbọ́ pẹ̀lú ẹ̀ láàyè láti balẹ̀ jẹ́ mo wá ń sàlàyé pé àwọn gangan lòbìnrin jẹ́ kìí ṣe Mùsá àtàwọn tó gbà fún un òní bí wọ́n ṣe ń ṣe ń gbà yín náà ni wọ́n ṣe nígbà ayé ànábì wọ́n sọ wọ́n lọ́ọ́ fi balẹ̀ jẹ́ àwọn ọmọ balẹ̀ jẹ́ wọ́n á mú àpẹẹrẹ balẹ̀ jẹ́ wọn wá bẹ́ẹ̀ náà lẹ́yìn wá mo tún máa àpẹẹrẹ yẹn wá ó fi délùú tiwa náà ní kàlẹ́ndì àti gbogbo àwọn ìlú káàkiri lẹ́yìn tí wọ́n ní wọ́n ń ṣe lé ìbílẹ̀ cultural show cultural dance àwọn obìnrin náà ní òní wẹ́ẹ̀bù ìgbà tí mo dákúrẹ́ ìlú bá mi àwọn obìnrin kan mo máa ń rí wọn níbi tí ó dára jì ní ó jókòó ló ń lu ṣùgbọ́n àyàmáyà òòrùn mú ọkùn tútù mú bẹ́ẹ̀ mú sí jókòó àwọn ọgbọ́n ni aláwọ̀ ayaba mi pé àwọn tí ọba ọba tó ti wà jà ṣàpẹ́lẹ̀ yóò ọba ìgbó máa wà jà ní bẹ́ẹ̀ sì kú sínú àjà ẹ̀mí ọba kankan mẹ́. ni wọ́n lè kò kú ọ nígbà tó bá fẹ́ kú tí wọ́n gbọ́ àwọn ẹgbẹ́ kò kú àtọ́ba bìíní pé kò gbọ́dọ̀ túbọ̀ rẹ̀ yóò lu yóò ṣùkan lẹ́yìn ẹ̀mí ẹ̀kọ́ tí ó kẹ́yìn kan tó sọ kó kú gbogbo ẹ̀yà mà kó kú wọn dàda lórí ẹ̀dọ́ ní ara àwọn ìjòyè ní ìwọ òkú ẹni tó ti kú kéèyàn sì máa tún láyé jẹ tàbí olùsẹ̀rí àṣà àṣà tó kú ni wọ́n kéde tí wọ́n sì sí àìtàlà wa jẹ kí sí ní abẹ́sẹ̀ ní abẹ́sẹ̀ àwọn ètùtù kí sì lè tutù wọ́n fẹ́ yàn án ọba bá kún jọ èèyàn tí mo bá lọ péré ó pa ọ̀rọ̀ ẹrú tì ẹ jẹ́ wá sọ pé wọ́n fẹ́ pa àwọn ẹrú yẹn nígbà yẹn wọ́n sì wọ́n láàyè mọ́ ọba yẹn ni o ọba yẹn kú wọ́n yan àwọn ẹrú lọ́kùnrin àti lóbìnrin tí ó tọ́jú ẹ̀ náà wà gbẹ́lẹ̀ wọ́n kó wọn sí láàyè wọ́n da ẹ̀rù wọn lórí pé kí wọ́n lọ máa ṣe kí wọ́n lọ máa tọ́jú ẹ̀ náà máa ṣe tọ́jú ẹ̀ láàyè ṣàpẹ́tọ́kùn bá kún àwọn olóòṣà sí rẹ́sì tí wọ́n pẹ̀lẹ̀ rẹ̀ ṣàpẹ́tọ́kùn tó bá nífẹ̀ẹ́ kò ń jẹ wá àwọn olóòṣà wà gbà lọ́wọ́ yín tó bá yáwó ní gbogbo àwọn tí ń sáré kí wọ́n yẹra àwọn nìkan ló kù ó jẹ ìjẹun ni èyí tí wọ́n bá lè jẹ ó dànù sáré ìmọ̀kù yẹn pẹ̀ náà náà àṣà àwọn o kí ló dùn mẹ́fà yọ mẹ́ẹ̀ oná ní pé gbogbo àwọn ọ̀rọ̀ àbàjẹ́ yìí ó làwọn èèyàn ń rú gbà ní wọn ò sì yé ewu lónìí àyàtúntà bá padà sínú ìmọ̀ ọlọ́run ọ̀kan ṣoṣo ní sọ́tọ̀ àárọ̀ tẹ̀síwájú àfáà. وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون الله من فرعون وعلي افرعون لك كنت قرأي سنقتل سنقتل أبناءهم سبحان الله قتل يقتل وقتل gbòrògbòdìyẹ kọ́ tánà pẹ̀lú ziyada mọ̀dọ́kà wọ́n ní kọ́ tánà ìtumọ̀ rẹ̀ ni pé ó pa yakutu ní nípa ṣùgbọ́n kọ́ tánà ó pa nípa púpà intensive form ìtẹ̀síìrì So jẹ́ wọ́n ní sàmù kọ́ tìlù sànùkọ́ tínú ọgbà ṣáda àbínà á pa àwọn ọmọ ọkùnrin nípakúpa ẹgbẹ́ àgbẹ̀dẹ́ báwo translation rẹ̀ Yorùbá ìtúwó kọ sí ni wípé àyà mi nìyẹn àyà one twenty seven ìtúwó kọ bẹ̀ ni wípé a ó pa àwọn ọmọkùnrin wọn a ó sì dá àwọn ọmọbìnrin wọn sí ṣùgbọ́n sàmùkọ́ tí ìtumọ̀ rẹ̀ jù báyẹn lọ á pa sí ní àwọn ọmọ ọkùnrin nípakúpa ìyẹn nínú kọ́kọ́ kíláàpù wa ṣe nastahi sàáwò báwa máa dá àwọn ọmọbìnrin wọn sí wà iná ọkọ̀ òǹkọ̀ ìlú ó ó ní dájúdájú àwa ìjọ kìbìtì alágbára ni wọn lórí àjù wọn lọ́pọ̀ àwọn afẹ́ àwọn sọ fún wa yín pé ọ̀rọ̀ tó sọ fáwọn ọmọ pa àwọn ọmọkùnrin wọn yìí hádà àwọn òfáàní ìhádà sọ ní rẹ̀ torí pé àwọn àpá àṣọ pé ọ̀pọ̀ táwọn ìtàn sọ wípé àwọn aríran sọ fún fèrè áhùn pé ọmọkùnrin kan ń bọ̀ nínú ìran bàná Israel tí ó da ìjọba rẹ̀ nù tó wá bẹ̀rẹ̀ sí sọ pé kí wọ́n máa pa gbogbo ọmọkùnrin tó bí ìtọ́ pàyà mọ́sáláyà nígbà tó bí tọ́lọ́wọ́ bá wá fi sí lẹ́mìí kí ló kó lọ fi sínú àpótí kó jù sínú odò odò ó gbé lọ sí ẹgbẹ́ ilé fìràhùn àtẹ̀tí fìràhùn sọ yìí àwọn afáwa ní ẹ̀ẹ̀mejì tó rẹ̀ pé ẹ̀ẹ̀mejì àṣẹlẹ̀ wáyé àkọ́kọ́ tí wọ́n gbọ́ bí Mùsá ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n bí Mùsá tán olùkọ́ tí òun ló tún pàṣẹ ilé yìí láti sọ fún wọn bí àwọn jù máa lọ àti láti lè dín agbára wọn kù ẹgbẹ́ tí wọ́n bá jagun náà àwọn obìnrin máa ń pọ̀ lórílẹ̀ àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti pa yóò máa pọ̀ àwọn obìnrin tó pọ̀ sẹ́wọ̀n bí tó bá tó mèrè ní ṣiṣẹ́ yìí pé tó bá mọ̀ nípa ìsìn dáadáa before first world war gbogbo àgbáyé alákọ̀ọ́kọ́ ó yẹ kó gbé yọrọ débi àwọn ìgbèrò ògbèrègbè àbáyé àwọn ọmọ tó máa ń jẹ abóbi kankan áfíríkà àbí àwọn àjẹká àti wàrí bá ń jiyàn bá ń jẹ kókò kókò là ń jẹ láfíríkà bí a sì ń jiyàn kókò níbí gbogbo dé àwọn tá à ń dọ̀gẹ̀dẹ̀ à ń jẹ àwọn akẹ́kọ̀ọ́ kan ṣùgbọ́n kókò ló pọ̀ jù nínú ìjẹwà gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìjìnlẹ̀ ṣe sọ olùwọ́n ni wọ́n mú ṣùgbọ́n fún wa ni kì í ṣe tábìlì nípìnlẹ̀ níbi ṣùgbọ́n ní kókò ti wà a sì ń dàbò èso. ẹ̀rí tó jagun àgbáyà kọ́kọ́ kó tó dìgbà náà wo obìnrin ní Europe wọ́n yìí lọ bí iṣẹ́ ẹlẹ́hàá náà máa jẹ́ àwọn aṣọ táwọn obìnrin wọ̀ ńgbà náà tó bá máa wọ fíìmù ti jọ́n táyàwó ṣe fẹ́ fi aṣọ àwọn obìnrin lóògùn náà tó bí yóò mọ bá yẹ̀rìyẹ̀rìẹ̀ bí jìrìbá torí pé aṣọ táwọn màríà ìyá Jésù lónìí yẹn tí nǹkan ò tí dàrú tẹ́sù ò tí gba aṣọ lára wọn tí wọ́n sì ń tẹ̀lé bí méjì díẹ̀ díẹ̀ mẹ́ta lọ́kàn nìkan ló sọ wọ́n nù jù nígbà náà. ìgbà táwọn èèyàn wá lójú ogun táwọn ọkùnrin kú pọ̀ àwọn obìnrin wá lọ máa bá àwọn obìnrin ṣiṣẹ́ ìgbà táwọn ọkùnrin padà ní wọ́n tó dáwọn padà sílé àwọn tí ò padà wọ́n ń san half salary owó tí wọ́n bá san fọ́kùnrin ìlàjì ni wọ́n ń san fóbìnrin lẹ́yìn second world war ọkùnrin kò kú pọ̀ àwọn entrepreneurs yẹn ni àwọn tí wọ́n nílé iṣẹ́ tí wọ́n lẹ́jìn ńláńlá kò wá sí èèyàn tí ó mọ̀ ṣiṣẹ́ jọ ní òkè kókè ní ojúlé nítorí bí feminism gẹ́gẹ́ ni yẹ́wọ̀ wọ́n kàn ń pè ní mary mary ìbẹ̀rẹ̀ orúkọ ìgbókò ìkejì ẹ̀ wá díẹ̀ òun ló bẹ̀rẹ̀ ìjà ìjà àkọ́kọ́ táwọn obìnrin dá ní ọ pé owó tí wọ́n bá san fọ́kùnrin náà ní kí wọ́n máa san fáwọn wọ́n sì san ìlàjì owó obìnrin bá náà láti dá wọn padà sílé wípé inú ilé ní kẹ́mi máa gbé ṣùgbọ́n wọ́ọ̀dù ẹlẹ́ẹ̀kejì yẹn gbogbo àbá ẹlẹ́ẹ̀kejì yẹn ló fà tó fún wa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pamánítì ìyẹn ní protest àwọn obìnrin díẹ̀ díẹ̀ tó padà nífẹ̀ẹ́ méjèèjì lónìí. tọ́lá lómi máa ń rò wípé báyé ṣe rí lónìí lórí lánàá rárá àwọn tí wọ́n fẹ́ pawó látàrí jíìnì wọn tí wọ́n síta ló sọ obìnrin dẹni tí ń lọ ṣiṣẹ́ tẹ́lẹ̀ ilé náà wọ́n máa dúró sí àtẹ̀lé àwọn nírò. ẹ̀yìn ọlọ́run ṣe we are now in era of digital explosion and knowledge digital revolution and knowledge explosion era of digital revolution and knowledge explosion. nígbà wàá ní ìṣẹ̀lẹ̀ ló ti rọ̀ browsing pàápàá ní tùmọ̀ lọ́wọ́ òòlì torí tẹ́lẹ̀ ṣe wàhálà díẹ̀ ní lórí tí mo wá díẹ̀. àwọn obìnrin fi àlọ́wọ́ fi wọ́n lẹ̀ torí pé wọ́n jọlẹ̀ àwọn ọkùnrin tó yálágbára ó mọ̀ àwọn. ẹlẹ́ẹ̀kejì kí àwọn ọkùnrin pé àwọn obìnrin yẹn ò ní rí ìran tí wọ́n fẹ́ mọ́ tí wọ́n bá fẹ́ fẹ́ kọ wọ́n mọ̀ fẹ́ ìran ti fìrì àwọn ọmọ tí wọ́n bá bí ìran orí àwọn jẹ́ ìran ọmọ Egypt agbára tí wọ́n wà ní síwájú àwọn ìdí méjì gbòógì tí fìrì àwọn fi wọ́n mọ̀ àwọn ọkùnrin wọn nìyẹn alákọ̀ọ́kọ́ kápá àwọn ojúkù kò ní lè jagun ẹlẹ́ẹ̀kejì àwọn náà tún dínkù lórí ẹ̀jẹ̀ bí àwọn ọmọ obìnrin wọ́n máa fẹ́ àwọn ará Egypt قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من والعاقبة للمتقين موسى واصبروا يا رئيس àìlú nílá ẹ wá ràn lọ́wọ́ ọlọ́run nítorí sọ yẹ mẹ́jọ dẹ́rù báyìí ìrànlọ́wọ́ ọlọ́run ni ẹ wá wàsíbírù kẹsì ṣe sùúrù yẹn pé musa wàhálà ń bèrè àkíbàtì wàhálà dáàrọ̀ sàtàsí ìwúláàbùn kó ó sọ fún sàdéhùn fún wa ibi ìgbẹ̀yìn dáadáa ẹ̀yìn ẹ̀ padà borí yìí àti pé gbogbo ohun tí ń jẹ́ ilẹ̀ ìlú ẹ̀yìn náà bẹ́ẹ̀ jù kún ẹ̀. ọ̀nà wo ló pàṣọ bẹ́ẹ̀ ó ní ìnàlẹ̀ àwùjọ dájúdájú ilẹ̀ tẹ rí yẹn ńlá ọmọ ló ní yóò rí fún ha ó sì máa ń jogún ilẹ̀ yẹn mẹ́yà ṣáà ìrìn àbáàdì fún ẹ tó bá wù nínú àwọn ẹrú sí ẹ̀ wàrà àkìbátú nínú mọ́tàkì ìgbẹ̀yìn dáadáa yóò sì máa jẹ́ tàbí ìbáyọ̀ náà báwọn ọ̀dẹ̀ ṣe rí nìyẹn ló fà á táwọn ìtàn máa bí wáyé orí ilẹ̀ tẹ́ wáyé àwọn bàbá yín àtọwọ́ ìwádìí ẹ̀yìn kọ́lẹ̀ nílẹ̀ abẹ́lé ikú bẹ́ẹ̀ ọlọ́run jojú ilẹ̀ yẹ fún àwọn yẹn ni àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run mú wọn kúrò pé fún àwọn míì sí ó ṣe rí nìyẹn wọ́n tó ń pín tàn yẹn náà àwọn bàbá àti ẹ̀yìn náà ìgbìkan ni wọ́n ti wá ọlọ́run tó jókòó rẹ̀ fún wọn ní gẹ́gẹ́ bí Philistine tá a sọ níjẹta anábìyíwa ìbẹ̀rọ yìí níbo ló ti wá láti ráàkì ó wá jogún rẹ̀ ní Philistine ní gbẹ́bẹ́ àwọn ọmọ ọmọ ẹ̀ òun náà ní yáàkú bàtà àwọn ọmọ ẹ̀ tún kúrò lórí rẹ̀ yẹn wọ́n padà sí ní sọ́ọ̀ ọlọ́tún yòókù rẹ̀ fún wọn bẹ́ẹ̀ wọ́n tún ní wọ́n lára wọ́n tún padà sí Philistine láti ibẹ̀ nínú sọ́ọ̀tù káhà ọlọ́run ní òun ó jẹ àǹfààní ìsọ̀yìn níyà lẹ́ẹ̀mejì lòun jẹ wọ́n níyà àkọ́kọ́ òun ó kùnkùn jà ẹlẹ́ẹ̀kejì òun fún wọn ká torí bí àwọn tí ó jà wọ́n lógun wọ́n wọ gbogbo inú ilé wọn àti inú ilé ìjọsìn wọn gbogbo ẹ̀mí wọn jó níná ní sọ́tún ká bóyá kásáré wò sọ́tún ìsọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ sọ́tún ìsọ́ ìṣẹ́jú ká sọ́ra sẹ́yìntì ọlọ́run sọ nípa àwọn ọba ní ìsọ yìí wípé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀sáfúnlá ìsọ́tún ìsọ́tún kó sì ní lẹ́nu pé sọ́tún ká fún ní asáàbù ìkáàfù ni wọ́n sọ ìtàn lọ́wọ́ bẹ̀rẹ̀ lórí nígbà tó lọ́wọ́ bá ń nípa àwọn bàmí ìsọ̀ ìlú náà. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كثيرا من آية لك سورة إسراء وآتينا موسى الكتاب الله في موسى التراب وجعلناه هدى لبني إسرائيل عشان ترى يعني لبني إسرائيل وهم إسرائيل ألا تتخذوا من دوني وكيلا إيه قولوا مهم من على فيتي الله ذرية من حملنا حملنا حيوم أي àwọn ọmọdọ́mọ àwọn tí a kó pẹ̀lú náà ṣẹ̀fẹ́ lọ́kọ̀ ojú omi àwọn tí ìkúnmi pàjọ́nà àwọn ló padà ṣẹ́kù sórí ilẹ̀ ọlọ́wà ní ẹ̀yìn àwọn ọmọdọ́mọ ẹ̀yìn tẹ̀lá pẹ̀lú ànábì náà ìnáwó kánà àbìlà ṣàkóso ànábì náà yẹn ẹrú sì fún dúpẹ́ fọ́lọ́ọ̀ni وقضينا إلى بني إسرائيل وقضينا إلى بني إسرائيل وقضى رانشا سامة إسرائيل في الكتاب المطرنا تاريتا لتفسدن في الأرض مرتين ẹ̀ẹ̀mejì lẹ́ṣẹ̀ bàjẹ́ lórí ilẹ̀ Tùwásíwájú. Wọ́n yẹ dáhùn náà rònà wà ń kàbírọ ẹsẹ̀ ìgbéraga ní ìgbéraga tó tóbi ẹsẹ̀ ẹ̀hù àgbèrè lórí ẹ̀ ẹ̀ síwájú. فإذا جاء وعد الأولى ما بعثنا عليكم بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلالا ọ̀rọ̀ nígbà tí àdéhùn àkọ́kọ́ tó dé mú àwọn àdéhùn méjèèjì wáájú ìdájá àwájú kùlàkùlà àkọ́kọ́ bá sọ mú àwọn àdéhùn méjì yẹn tó dé àásùn ní fẹ́ sọ́kàn ní ìkẹ́kùnrin rẹ̀ wọ́n bá fẹ́ kàdáadáa ẹlọ́kàdáa ní kàndínlẹ́sà bó ṣe tó wọn ẹ̀ka ìtàn yẹn lẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀. ọlọ́run ní bàásù àlẹ́ ipò ìbáraẹni àná agbẹ́dìde sí yín àwọn ẹrúsìn wa kan tí wọ́n fẹ́ sìn wa yẹn táwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n jọ mọ ènìyàn wọlé bá ṣe ṣàlẹ̀ tí wọ́n lè kókó wájú ìlànà tí a gbogbo lé ní wọ́n tó àkọjá báyìí àwọn gbogbo yẹn kí wọ́n ṣe bá àwọn alákọjá wọ́n fọ́ra lórí àtàkùn wọ́n pa wọ́n nínú ilé wọn wáádán mafúlà àdéhùnta àwọn ìṣẹ̀lẹ̀ fún mọ́rọ̀ dájúlẹ̀ lákòókò lè kárọ̀ta àléhìn náà Lẹ́yìn náà fún ìṣẹ́gun lórí àwọn tí wọ́n wá bá yín dà àkọ́kọ́ yẹn. Àmùdájú náà fún àkúnyí lọ ìyàwó wálé pẹ̀lú àwọn dúkìá. وبنين تماما وجعلناكم أكثر نفيرا أصلا شيء أكثر نفيرا نفر ìjọ àti àtọ́pọ̀ jù nígbà àtàwọn pọ̀ lórí ilẹ̀ ayà ìyàtọ̀ ìfàyọ́ bẹ̀ pé family planning ṣẹ̀rí àsìláàmù faramọ́ torí ọlọ́run sọ fún mi pé àmùdàdì náà kún bí àmùwárí wà tán ní ìní tá a fi kún yín lọ́wọ́ tẹ fi borí lórí ilẹ̀ ni pé ajẹ́kẹ́ inú dúkìá tó pọ̀ ẹ̀sìn bímọ tó pọ̀ bàmí ìlọ́nà ń pè àmì owó kan owó méjì kò bá ṣẹ̀dá ìsìláàmù àyàbá ẹgbẹ́ tọ́lọ̀ ní ọ̀dà fún ẹ̀rí ẹ kéèyàn kan pinnu pé mi ní gíga ọmọ méjì lọ kí n lè tọ́jú ẹ̀ ọ̀tá ìsìláàmù ní kì í sí ìṣọ̀rẹ́ ọlọ́run torí pé n ti ń sọ ẹlẹ́ṣẹ̀ yìí lákọ̀ọ́kọ́ kí ni kí ló fi dẹ́lẹ́ṣẹ̀ ó ń sọ fọ́lọ̀ pé òun òun lágbára lórí ara òun ọ̀rọ̀ méjì péré máa bí ta ló sọ máa kó ọ̀rọ̀ bí rárá ẹ̀sẹ̀ ọmọ méjì lówó bí ṣé kò tiẹ̀ pẹ̀lú yá ọ̀rọ̀ nǹkan ọmọ mọ́ gbogbo sọ pé méjì ló bí tọ́lá bá máa kọ pé mẹ́ta ló bí tó sọ pé méjì ló bí o tún ti dẹ́lẹ́ṣẹ̀ o ti bí ju méjì lọ ẹ̀ òun ṣe mistake ni ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀rẹ̀ ìtọ́lọ́run ọba sọ lórílẹ̀ ẹkún rántí ìgbà tọ́lọ́run sọ fún àǹfààní ìtàn yìí ẹrántí ìgbà tẹ́ ẹ kéré tí mo wá ń fún yín lágbára pẹ̀lú pé mo jẹ́ kẹ́ ẹ pọ̀ ó náà ní ìfìdáhùn ṣe tó ń pa wọ́n jọ́nà ìlú bá kéré ọlọ́wà ni òun ṣe ń lọ́pọ̀ lórí ilẹ̀ nígbà náà lẹ́kùn lórí kí ló fún China lágbára ṣèbí pípọ̀ tí wọ́n pọ̀ ní kí ni nàìjíríà kí ló jẹ́ nàìjíríà owó lò láfíríkà púpọ̀ tá a kọ́ ni ọmọ nàìjíríà yìí ká sọ pé republic of benin àti nàìjíríà fẹ́ jagun kò ní jẹ ukraine kò ní jì náà kí wọ́n dà àwọn ará ọ̀yọ́ state sí àti lagos state àjọ ní bọ́dà kí wọ́n tẹ̀ wọ́ bẹ̀rẹ̀ ogun ìlú mẹ́yọ̀ tó lóòtú sẹ́kù ìlànà ìlú làbẹ́ lónìí kẹ́rin kan má bàa dá sí láyé ó dàbí ọ̀dà náà àwẹ̀rù ìdá britain má dá sí france má dá sí kájọ wọlé káyà wọlé láti bí ẹni gbá ìjọba di ẹnìkan mú wọn ní ó bá àpò mọ́lẹ̀ dànù ara pípọ̀ ní àǹfààní kéèyàn ń pọ̀ nù nítorí náà bí ìjọ mùsùlùmí ó bá borí lórí ẹ̀tọ́ àwọn kan pariwo pé it's not useful yàmá in technological world tábà ti ní technology á borí irọ́ ni èèyàn ni ó lo technology technology wúlò nípa àwọn tó fẹ́ lò bá mẹ́lẹ̀ gbogbo handset tí wọ́n ṣe nílò èkó àwọn ará peter kamara kí wọ́n fẹ́ jẹ gbogbo káwọn tó ṣe tá láàbò àǹgẹ̀ṣe àti kẹ́tẹ́kẹ́tẹ́ àdáwọlú kí láǹfààní ẹ̀ èèyàn rọ́bà tí bá wọn ìlú náà ló jẹ́ wúlò ìlú náà àwọn mùsùlùmí kìí ṣe orí mùsùlùmí ṣé kàlàgbá ní ìjọba ìmọ̀ ọwọ́ àwọn àtàwọn àṣà wọn bí pé kí lórí sẹ́ tó lò fẹ́ ṣe ètò sọmọ bí ó lákọ̀ọ́ gbòòrò bóyá ènìyàn pé Ètò bá bímọ tó ta ló sọ fún àwọn ẹ̀yẹ ló gbẹ̀yìn. Mo bímọ mẹ́wàá sí ọ sọ pé gbogbo mẹ́wàá náà ló gbẹ̀yìn kò tí ì sáfà kan nínú àwọn afáà ìṣúná ta màláyé tó fọwọ́ sí pé tòṣọ́nà bíbí àyàfi pẹ̀lú ìdí tíṣẹ́ rí alágbà wọlé mọ́kẹ́kẹ́ ní ọkọ̀ bẹ́ẹ̀ tòṣọ́nà bíbí kò lọ́ lọ́wọ́ lọ́wọ́ kan ṣá ọlọ́run ní wàjà àìnẹ́kùn àtìsàrọ̀ nàfíìrọ̀ àjẹkẹ́ ẹ̀pọ̀ ẹwà níbi ìlú gan ìgbà tó sọ fáwọn èèyàn rẹ̀ ẹwà foríjì lọ́dọ̀ ọlọ́run ìnáwó kan nàgbọ̀fárá yusuf sàmà àríkùn mìíràn yóò sọ omi kalẹ̀ láti sánmà fún yín pàyọ dídígúnbí àwọn aléwápa nínà ọlọ́ọ̀bá yóò kún yín lọ́wọ́ yóò ràn yín ṣe bí àwọn alé pẹ̀lú dúkìá wàbà ní àtàwọn ọmọ wàyájá lákúnjà nẹ́ẹ̀tì yóò fún yín láwọn oko àwọn ọgbà ńláńlá tẹ̀sọ̀ ń bẹ́ẹ̀ wàyájá lákún àníhàrọ̀ yóò fún yín láwọn ìwọ̀n ìṣẹ̀lẹ̀ ẹ̀rí tí nóòrù sọ nìyẹn. ó ní ayé kan ò lè gbé tọ́lọ́wọ́ bá ṣubú ẹ bá wọn orílẹ̀-èdè kan fún àpẹẹrẹ Sweden àtàwọn orílẹ̀-èdè míì ní nǹkan bíi 80s àti ní early 90 wọ́n fòfin lẹ̀ wípé ká ṣẹ́ oyún ìjọba fọwọ́ sí ẹ̀sán ṣẹ́yún àwọn obìnrin wọn bá fẹ́ lọ bímọ mọ́ mo kà mẹ́rin ní màá tún ìgbà ẹ̀ ní early 90s wọ́n wá ń ṣe estimation nípa ètò kààyàn nígbà ìgbà tí wàá fi tó gún ọdún sí ìlú yẹn ò ní bùkátà sí àwọn ará òkèèrè láti wá mọ òun lọ́wọ́ níbi iṣẹ́ tó gbé kò ní sọ̀rọ̀ kí wọ́n tó lè ṣe tí wọ́n ní tó mọ́ fúnṣẹ́ tẹ̀wádé sí ní ìṣẹ́ ni pé wọ́n lè fún oko sí ní Sweden o pé ọmọ méjì ló dà mẹ́ta rárá tó bá tún bímọ ìjọba ó fún ọ lówó kó bímọ ọkùnrin níbẹ̀ wọ́n máa ń fún ní bí ó fẹ̀mí tí wá ṣe gba maternity leave níbi kọ́tọ́fọ́ọ̀mù ní paternity leave bẹ́ẹ̀ bá sọ pé òun fẹ́ tọ́jú ọmọ fọ́dún kan àsọkùnrin wọ́n àfọ láyé tó ti máa san half salary fún ọ pé báwa tọ́jú ọmọ yìí kó bá wàá bí ogún mo fi ọlẹ̀ torí pé wọ́n ti rí àbùkù tí ń bẹ́ẹ̀ ń bí gbà ló pọ̀ àwọn aráàlú mi ní wá ń jẹ ọwọ́ 不不散了吗？ إن أحسنتم أحسنتم لأنفسكم إن أحسنتم أحسنتم لأنفسكم ẹ bá ṣe dáadáa ẹ ṣe fẹ́ ara yín wọ́n yà sáàtì ẹ sì ṣe ìdàkejì ẹ̀ náà ara yín lẹ ṣe fún. ìdá dá àwọn àìmọ̀ ìlàkírọ̀. ọlọ́run ní nígbà tá a dé ìwé ẹ̀ kejì wá ìbànújẹ́ bá wọn ni yasubu ojú àpò láti kó bá ń jẹba wọn náà. wọ́n ní ẹ̀rẹ̀ kúrú lásìkò kàmá dáfàlú àwọ̀lá. kí àwọn yẹn ajẹni nípa yẹn tí wọ́n burú tí wọ́n sì ṣe mùsùlùmí tí wọ́n bá lọ́wọ́ kan kí wọ́n lè wọnú àwọn ilé tí ń ṣe náà mọ́ṣáláṣí ó wọ bẹ́ẹ̀ kàmá dáfàlú àwọ̀lá rọ̀ wọ́n ṣe wọ́n lákọ̀ọ́kọ́ wáyé wá bírù bírù náà sì lè parun ṣùgbọ́nlá wáyé wá bírù gbogbo mọ àláwọ gbogbo tí wọn bá ti bá báyìí mọ àláwọ tí wọn dúró lé lórí àbí tí wọn rí èyí tí bírù títí irọ́ kí wọn lè pa gbogbo nǹkan náà níjọ náà tí lè ka gbé sáfìlẹ kó wọbẹ lẹ́yìn tí wọn jọ gbogbo òlu wọn níná tán wọn wọ ilé èyí tí. Dáúd Suleiman tí wọ́n kọ́ pé wọ́n ti ń dọ̀sìn fọlọ́pẹ̀ wọ́n tó gbogbo ẹ̀ ná wọ́n wá gbé òòṣà wọn sí i. Lẹ́yìn rẹ̀ náà wọ́n á kó gbogbo wọn kú mẹ́ẹ̀. Wọ́n kó wọn lọ ní wọn lọ́hùn. Wọ́n kó wọn padà. Olóògbà tí èdè wọn èdè náà mú sásọ fi pa wọn lórí rẹ̀. Torí pé wọn ò gbọ́ èdè mọ́ gbogbo àwọn babalá wọn ti kú. Tẹ́bárẹ́ fúlẹ̀ nínú ìsìnkì ìṣèlú táwọn mú sásọ ni wọ́n sọ fẹ́ èdè yẹn máa ń pè ní àkéèkì wọ́n kàn máa stọ́ọ̀kì ẹ̀ yunifásitì lẹ́nu ìbá lòun sọ ikú lórí irọ́ nípa àwọn onímọ̀ ìjìnlẹ̀ yẹn kàn máa stọ́ọ̀kì ẹ̀ ẹ̀rọ wọn kàn máa kàn bí àlóòtì wọ́n máa sọ pé pé nígbà yẹn ti sọ ní ibi tí sáà ti ta wọn yọ ní ẹni. ṣe pé èdè táwọn ní ìsọwọ́ ń sọ ọ́ lòdì bàbá kakura ní tí o bá yẹ wa á lè rí wa àti oṣù èdè kí lè tún lè kí àwọn sọ. ó bá gbé ẹgbẹ́ rúùtù wọn ní ẹbí kọ bíbélì ìjọ náà ó bá gbé fọmọ ìsírẹ́lì kò lè ká tètè pé yóò sọ tó mi ara wàhálà tó bá wà nìyẹn gbogbo pásítọ̀ tí ń lè kí ìgbọ́ ìgbẹ́kìyẹn. ṣùgbọ́n wa ní ìsìn abala àfà tó mọ ìgbé lárúbáwá yóò sì lè tù. nítorí náà kí mo fẹ́ lò ń bẹ̀ kí mo fẹ́ lò ń bẹ̀ ó ní ọ̀rọ̀ tí Musa sọ nínú sọ́ọ̀tù àárọ̀ fúnkábọ̀ pé ilẹ̀ tẹ́ rí yẹn ọlọ́run bá ní máa ń jogún rẹ̀ fáwọn tó bá wù ú gẹ́gẹ́ bó ṣe jogún ilẹ̀ Ísírẹ́lì yẹn gangan sixty yẹn fún àwọn ọ̀ṣẹ́kọ lásìkò yẹn nítorí ìkọjá àlà àwọn bàánú ìsọ̀yìn tàbí tàbẹ́tà àti jílà ránṣẹ́ sí. tó bá gbọ́ kí nìyẹn yẹn. ẹ̀rí pé nígbà tá a bẹ̀rẹ̀ tafsir ní ọdún yìí a ṣàlàyé ìdí tọ́lọ́ ọba fi gbé Musa dìde. ìyá rántí nínú súra lẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n súra twenty eight súra kù kọ́sọ̀sì. i aya three to six àti kàńgbà ẹgbẹ́ ọlọ́run ń fẹ́ kọjá bí àwọn tó jẹ́ ọ̀lẹ lórí mẹ́ olùdó ń fẹ́ sọ lálákàrà àwọn tí wọ́n fi àjẹ ló fẹ́ sọ di olórí ọ̀gá lórí rẹ̀ ilẹ̀ yìí ò fẹ́ jogún ẹ̀ fún wọn níta kàńgbà yẹn náà àwọn ẹgbẹ́ jáde náà nítorí náà ọ̀rọ̀ tí Musa sọ tó wá ní. ìstáìnù ìlà ìwàsílù ìrànlọ́wọ́ ọlọ́run ẹwà ìṣe sùúrù nítorí náà wa náà táwọn kan máa ń jẹ gàbá lé wa lórí táwọn ìpínlẹ̀ wa wọ́n gbà sùúrù láà ṣe á sì wá lọ́wọ́ ọlọ́run á wà máa ṣe á mọ̀ sí náà dáadáa gbogbo ẹni tí wá ti ń bá sì fún agbára tí máa ń ṣì í lò ọlọ́run padà gbá kó lọ́wọ́ ẹ̀ wá sí i. ونذيقه فيها من قبل أن تأتينا ومن بعد ما جئتنا ولموسى من قبل yẹn pé ṣáájú kó o tó dé lójíṣẹ́ kúrú bí náà ìyá ni a fi ń jẹ wá min kọ́bìlì àǹtí tí a nà kó tó dé lójíṣẹ́ ọlọ́ọ̀ni ọ ìyá làwọn jẹ́ lọ́dọ̀ fìdáhùn àtàwọn ará kìbìtì wà ní báàgì náà jí tànà lẹ́yìn tó tún dé iná ààyè yà á jẹ́. Kọ́dà àṣà ọ̀kùnkùn ayé yíká àdúgbò. Wọ́n sáré ẹ olúwa yín ṣe é ṣe pé yóò pa àwọn ọ̀tá yín run ni pé lóun padà pa àwọn ọ̀tá yín run. Wọ́n yà sáré fàdánù fìlà yóò wá fi ń ṣe àrólé lórí ilẹ̀ sóko káyífà ta agbègbè yóò wá mọ̀ wípé kò lẹ́yìn náà ṣe ṣe tẹ́lá nípa agbára olúwa wò lẹ́yìn náà mọ̀ ọ́ kí lẹ́yìn náà wọ́n ṣe torí lẹ̀. gẹ́gẹ́ bí àfihàn ṣe ṣe tí wọ́n tọ́lọ̀ ń wò wọ́n ọlọ́ni musa ní tọ́lọ̀ bá tún jogún ilẹ̀ fẹ́yìn náà ló fún yín lágbára ní òtún náà kò ṣe yín gbọ́dọ̀ ọ̀la yín ti rí nìyẹn ẹwà wọn ránṣẹ́ à Bolshevik revolution in 1917 Stalin Lenin ló kọ́kọ́ líìdì ẹ̀ wọ́n lé sáà ọba nígbà náà wọ́n á ṣe Bolshevik revolution communist revolution gbogbo yàgbẹ́lẹ̀ ṣẹlẹ̀ àdúgbò àwọn ọlọ́ṣà yẹn bàbá yìí òtún mọ́rin tó máa fáà ní mùsùlùmí ti wọ́n bẹ̀ èmi ni bẹ́síkítà Azerbaijan gbogbo àwọn ìlú yẹn látàyè òtún mọ́rin ni wọ́n ti ń lo ṣẹlẹ̀ àgbẹ̀ Bukhari Bukhara nìlú ẹ̀ ìgbà tí wọ́n ṣe bí revolution dé communist revolution àwọn ṣùgbọ́n ìyún àti ìṣìrọ̀kíyà ó náà ní communism àti socialism tí wọ́n dé nínú ideology tí wọ́n yẹn pé nínú ìpìlẹ̀ ìṣèjọba wọn tí wọ́n pè ní communism ṣùgbọ́n àti ètò ọrọ̀ ajé wọn tí ó ń pè ní ìṣìṣẹ́ ọ̀kíyà socialism kò gbọ́dọ̀ sí ìgbà ọlọ́wọ́ bá gbọ́ mẹ́ fòròkó ti yé ìdí yẹn tí ó fi já ẹ̀sìn lógún ìgbà tí lẹ́yìn ikú èèyàn tí wọ́n kà sí lọ́rùn pé wọ́n pa látara revolution yẹn dàbọ̀ fifteen million nothing less than fifteen million people ló wà ẹ lọ gbogbo ṣètò kòtò ọmọ ọgbà ọsẹ òyìnbó gbogbo tó jẹ́ sí iná parẹ́ ní nǹkan bí ìgbà tí nàìjíríà ti gbóná báyìí tí ẹ ti ṣogun bá ń ṣe tẹ̀sí nígbà náà tí mo ṣàlàyé tí mo fi ṣàlàyé sọ́ọ̀tù ìsọ́ yìí ó pè ó ṣàlàyé gbogbo nǹkan tí wọ́n bàjẹ́ nígbà náà gbogbo àfáà tí wọ́n pa iye wọn gbogbo mọ́ṣáláṣí tí wọ́n wó onílù ìlú mọ́ bùkọ́ tó ìdáhùn ṣàlàyé ẹ̀ sí ni pé báyẹ̀ ṣe rí ní ìsìn àwọn èèyàn ní gbọ́ yé síbi tá à ń sọ sí ọ̀tọ̀ni tí wọ́n bá ń sọ tó ẹ̀rọ ìdáhùn kì í ṣe bẹ́ẹ̀ àfihàn àwọn kankan jáde ní ṣùgbọ́n bá ní mo ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí nàìjíríà fún ìdójú jẹ́ báyìí mọ́ṣáláṣí kò sọ pé owó mọ́ṣáláṣí tó wà nílùú mọ́ bùkọ́ rí ni wọ́n wọ́ ẹ̀yọ̀ kí péré ni wọ́n dá sí gbogbo ṣọ́ọ̀ṣì ni wọ́n wọ́ ń bẹ́ẹ̀ kí ni wọ́n ń ṣe ní wọ́n ṣáṣẹ́ ẹ̀kọ́ tí wọ́n dá sí ẹ̀yìn lọ́nà ta ló rántí pé wọ́n gba basket ball ń bẹ̀ tó pé kò sọ́lá ìjọba ẹni wọ́n pè ní USSR Union Super Socialist Republic ọlọ́run tí wọ́n gbé àwọn ìjọba ní dìde táwọn náà ti dìde tẹ́lẹ̀ àwọn ìjọba olódìde ìjọba Amẹ́ríkà àwọn yẹn ní democratia osmania democracy ètò ìṣèjọba tí wọ́n ètò ìṣúná ọrọ̀ ajé tiwọn ni wọ́n ń pè ní capitalism ọ̀sánríà èyí ó yàtọ̀ sí communism àti socialism mo rò pé àwọn yẹn ṣùgbọ́n àwọn ọgbọ́n náà ń gbọ́ ti wọn àwọn amẹ́ríkà tó dàpọ̀ náà wà ó tẹ̀ jẹ́ pé wọn ò ṣe tọ́ ṣùgbọ́n wọn ò gbógun táwọn ẹlẹ́sìn wọn ni ẹ̀fọ́ ká gbúgbúlẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe ṣùgbọ́n àwọn ṣùgbọ́n ìlú mi àwọn gọ́mọ́nì ìsìnkú gbọ́dọ̀ sẹ́sìn nínú ìwé tí lẹ́nu ikọ̀ lẹ́nu ikọ̀ ìrìnjọ tí mo kà ó ní ìjọba àwọn yìí àwọn fẹ́ wà ní pé ẹni lẹ́yìn ò gbọ́dọ̀ ṣègbéyàwó lórúkọ ọlọ́run gbogbo ẹni tó bá fẹ́ gbéyàwó kó lọ sí rẹ́jísì kó lọ rẹ́jísà pé òun lágbájá fẹ́ mọ bá lágbájá bí àwọn fẹ́ jọmọ gbé pọ̀ kó gbọ́dọ̀ sọ àwọn ìkọ̀ lọ sí lọ́rẹ́ tí wọ́n bá mú yàn ìyànbẹ̀ ó tẹ̀ pààyàn ìjọba ìjọba wọn lọ lónìí kò sí tí lọ́nà òun ìjọba wọn ò wọ́n ti jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn àpapọ̀ fúnlẹ̀ mọ́ wọn ìwọ́n mi mẹ́sàn láyé ní òbí ó dá àwọn ọ̀dọ́ ẹlòmí náà máa ń jagun káàkiri tí ò ní ìdí ọ̀tọ̀ ní tàbẹ́fà yọ̀ mẹ́. kí ló wá padà ṣẹlẹ̀ sí ìjọba USSR nígbà tó láyé wọn bá jẹ́ ṣe àpẹ ọlọ́run ní máa jogún lẹ̀ fún èèyàn ọlọ́run wá fọ́ ìjọba wọn látọwọ́ ọgbọ́n bá jẹ́ pẹ̀lú pọ́lísì méjì glasnost àti perestroika fẹ́ẹ́ náà ó kọ́kọ́ fìyà báyìí ìyá kan ó wá fún amẹ́ríkà ní wọ́ọ̀mì challenger kí ló bá yẹn òun ni nuclear plant tó wà ní Russia ńlá náà wàhálà ṣẹlẹ̀ ẹ̀mẹ́ ó kọ́ tí radiation bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ láti sọ fún ẹgbẹ́ ọlọ́run ọba wà ní ògbọ́n náà ṣùgbọ́n ní ìsìnkú ló jẹ́ USSR nípa àwọn ọmọ ìsìnkú bá bẹ̀rẹ̀ nínú USSR ló bá láyé gọ́ọ̀mẹ́ntì ló ti máa ń ka ṣùgbọ́n ìwé rí ọmọ ilẹ̀ sẹ́sà wọn lágbára kọ́ńtà náà wọ́n gbọ́ bí ẹran ṣe tóbi tó ṣùgbọ́n ọlọ́run wá fọ́ gbogbo ẹ̀jẹ̀ kejì ẹ̀ lónìí kí ló fà á pé wọ́n yóò sọ lọ́wọ́ ṣùgbọ́n amẹ́ríkà ọ̀gbìn wọn rẹ̀ kí ló fà á ọlọ́lọ́ wa ẹ̀sìn fún àmì sọ́kà yóò ní parẹ́ bẹ́ẹ̀ ni kí ti ń ṣe àlá àti àlóbi láyé òní parẹ́ ó ní ọdún nìkan bá dáwọ́ ọlọ́run mọ́ lórí ilé káyé tó padà yóò sì padà ṣẹlẹ̀ nígbà ìwọ ti wó káàbà ẹtì láti ọkùnrin kan tẹ́lẹ̀ ní dókò méjì rọ níjọba bá ń sàlàyé àdámọ́tò sáà àkúbọ̀rọ̀ àwọn ìròyìn ayé ńláńlá sọ níbẹ̀ alábi ló dàbí pọ́ùn wa ìyẹn tẹ́ pẹ̀lú tó lóṣù wé sí ọ̀tí ń wó káàbà pẹ̀lú ọwọ́ rẹ̀ láì tí ń fọ́ bẹ́ẹ̀kì láti kìtà ipò ó padà wù ní sílá ẹgbẹ́ kọ̀ọ̀lẹ́ lọ́mọ́ta láì ayé ó parí òní sí láì láì náà kò tí ó ṣe àlá ìjọba àwọn èèyàn náà fọ tí mo lọ nìyí. àwọn tí wọ́n wá gbà kọ́lọ́ máa kọ́ ní ká máa gòkè kọ́lọ́ amẹ́ríkà mi. wọn lẹ́nu ìgbà tó ń béèrè náà nípa ọ̀rọ̀ àwọn Korea North Korea oníkò pé mùsùlùmí. ẹnìtẹ̀lẹ́ ó dáa kẹ́kọ̀ọ́ ní àwọn oníkò bá àwọn àìnímọ̀ ẹ̀sìn nígbà yìí láàmú ìjọba àwọn ẹ̀yà ìjọba àwọn tí òkú ìjọba amẹ́ríkà àwọn lọ́dọ̀ wà wọ́n sì ní kẹ́ ẹgbẹ́ ṣe sí yí kó bá kí ìrọ̀ amẹ́ríkà wọ́n fi ọlẹ̀ àwọn náà kò rí àwọn táìsì làwọn àgbọ̀dọ̀ pẹ̀lú ọ̀gbìn àwọn èèyàn ní kápá lórílẹ̀ wọ́n pa ẹ̀sìn wọn kó lè jẹ́ pé ẹ̀sìn ní ó padà borí wọn bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ṣùgbọ́n kò ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀tún àṣàlàyé ní ọ̀rọ̀ tí ànábì wa Mùsá àyè ìṣọ́lá tó sọ̀rọ̀ tó sọ fún wa wípé asa ọ̀kúkún àdúgbò àdìpọ́kùn wọ̀nyẹ sàfẹ́lífàkùn fìlẹ̀ ọ̀dìfàyàntò ọ̀kẹ́ ìfàtà àmìlú. lẹ́yìn tó bá wà dùn lórí lórí ilẹ̀ tẹ̀ka aláṣẹ tẹ̀ jogún lẹ̀ ọlọ́tọ̀ àwọn ọmọ lẹ́yìn náà ṣe. nígbà tó náà ń gbé ìjọba lé alùsùn òdì lọ́wọ́ ìdílé surut ni wọ́n ti pè bẹ̀ ní Saudi Arabia àlùmọ̀lákàtúrà ọ̀bíyá tó sùkúndíyà àwọn ìyẹn ni wọ́n jagun tí wọ́n gbadé ni wọ́n fi jọba ń bẹ̀ lórí àdéhùn pé àwọn ọmọ ẹ̀sìn lọ́wọ́ àwọn ọmọ ọkùn ẹ̀sìn lọ́wọ́ àwọn sì máa lo òfin ẹ̀sìn lórí rẹ̀ ẹ̀sìn ìjọba ọlọ́run ìjọba náà lọ́wọ́ bí wọ́n ṣe yọlẹ́ tó wọ́n èyí ṣe wàhálà kí wọ́n tó jẹ lẹ́jọ́ ọ̀tọ́ pé kọ́lọ̀ ń gbé dìde inú àwọn ọmọdọ́mọ onímọ́ta ó máa fún wọn ní oúnjẹ wọn nírọ̀rùn tí wọ́n máa jèso nírọ̀rùn wọn ò kàn gẹ̀dẹ̀ nímọ́ta wọ́n jẹ ọ̀gẹ̀dẹ̀ tó dáa ju tèkìtì àti àkókò ń bí lọ èmi fojú rí káàkiri orí ọ̀gẹ̀dẹ̀ nípa ní two thousand thirteen èmi ò pé ike ṣé máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ tẹ́ máa ń fi gbẹ́sì mọ́tò ṣé máa ń lọ lọ́wọ́ wà láì bẹ́ẹ̀ lọ́gẹ̀dẹ̀ ó ṣe mọ́ bẹ́ẹ̀ báwa láti ní ìròyìn ká ẹ̀jẹ̀ gbẹ̀rún ó fáyín fà ẹ́ kò ní máa kò lábàá wọn kò ní ní tó tó kankan lára yóò máa dẹ́nu ní wọn ò sì ní abẹ́rẹ́ mẹ́wàá ẹ̀yin mẹ́ta èmi rí mọ́tò ẹ̀sáyárì dèjì sílá mọ́tò ẹ̀sílá dèjì ẹ̀yin ẹ̀rọ ẹ̀sáyà. Gbogbo àwọn nǹkan tí wọ́n ò pè ni wọ́n ń jẹ. Wọ́n wá gbádùn àwọn tí wọ́n láwọn tó bá lórí rẹ̀ wá dẹ̀rù mọ́ wọ́n lò wọ́n. àgbàlá rẹ̀ ṣe fẹ́ ní analysis ìsìnkú ní irọ́ ni tí wọ́n bá fi lè máa ṣe lọ́ọ̀ ní ọṣẹ ṣe lọ́ọ̀ yìí. tí wọ́n sì lójú tó kàábà ọlọ́run ti promise nínú sọ́ọ̀tù kúrẹ́ṣì fàlẹ́ àbùdù rọ́bà ádàbílẹ̀ ìtì nàbí àpọ̀ àgbàhùn mi ju ìwà àgbàhùn mi kọ́ ebi kan nípa yín ìbẹ̀rù ní sí ní ọdún ọgbùn láyé kàá lọ́dọ̀ yín àdéhùn yẹn tí wọ́n ń tẹ̀lé ni wọ́n sì ń tẹ̀síwájú àbúrákà gúnmi ṣẹ́kẹ̀ àbúrákà gúnmi ọlọ́run foríjì nínú òwe rẹ̀ láìstand èyí ló kọ́ ṣùgbọ́n òwe ẹgbẹ́ kọ́ ló kọ́ ó ń sọ ṣé ọkọ̀ biography wọ́n gbé ìyàgbé ọ̀gá ìyẹn bá ń kọ́ ìnáwó biography yẹn ṣé ìtẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yàn ní ọ̀tọ̀ biography ẹ̀ tí wọ́n bá kọ́ ọmọ ìbámu ti dá English ní ọ̀rẹ́lẹ́lọ́gbà ó sọ bẹ́ẹ̀ yìí pé nígbà tí òun sọ fún sàdáúnà Sókótó sàbúbà amadubelo eh, sàdáúnà ó lòun sọ fún yìí pé ó jẹ́ káwọn ní gbogbo ilẹ̀ Islam káàkiri káwọn wá ń pe àwọn lárúbá pé kí gbogbo àwọn mùsùlùmí àgbáláyé ká fìmọ̀ ṣọ̀kan ká dá ẹgbẹ́ kan ṣoṣo sílẹ̀ òun wọn fi fọ́ọ̀mù Muslim World ìdí ìyẹn tẹ́ pé gúrí gan wọ́n fi ṣe mẹ́mbà tó ti kó olóògbé kò kíkẹ́ fọ́ọ̀kù ó lọ́wọ́ àti sàwùdá náà wá lọ wọ́n lọ Jordan wọ́n lọ Yemen ìgbà kan dé Saudi níbi 1950 55 ó ní ilé ọba wọn fìtílà iná ni wọ́n kó sọ́ọ̀tún sósì tí wọ́n tò títí dénú ààfin kò sí ẹlẹtírísítì táwa sì ti lọ náà Nàìjíríà ń gbà náà ṣùgbọ́n àti wọ́n dúró lórí tawhid lórí ìmọ̀ ìṣètọ́lọ́ gbogbo àwọn tí wọ́n láwọn ń fa electricity wá dẹrú wọn àwọn yóò wá tún fún wọn nínú design tí wọ́n ń wá yẹn ṣe tẹnu àwọn technology kan wà tí wọ́n lò ní Saudi tí wọ́n lò gan US ẹ lọ bẹ̀rẹ̀ dáadáa àwọn technology kan wà tí wọ́n di wọ́n ibẹ̀ yẹn tí wọ́n lò ní US torí pé wọ́n béèrè fún sẹ́ẹ̀sì láti pé irú kan báyìí làwọn fẹ́ kí ló fà á wọ́n jó ti tọ́ lọ́wọ́ tí wọ́n bá tún fi tán ọlọ́run yẹn lẹ̀ ìyàwó kún bẹ̀rẹ̀ sí í lẹ́wọ́n. ìyá nìkan tí Musa sọ pé ó ń wò pé kò lẹ́ ṣèṣe ẹ̀rọ àbá mi ló ń kìlọ̀ tó gbogbo àwa náà tá a wà lórílẹ̀ ìwọ tó lówó tó ń ṣe tọ́lọ́ mọ́ torí ẹ̀ náà sọ pé o ti lówó ń sin fẹ́ kó ẹ̀ ń pọ̀ sí kó lọ yá wé ilé o fẹ́ pa bísíǹnẹ̀sì rẹ̀ rùn nìyẹn ìwọ tó ti lọ́lá ó wá dolóṣèlú òdi gọ́fúnà àbòdì sẹ́nítọ̀ àbòdì rẹ̀ nípa house of rec lọ́lẹ̀ ìgbìmọ̀ aṣojú ṣòfin bóyá ti ìpínlẹ̀ èdè àbòdì káyátìkà àbòjọ kọ́mọ kanṣẹ́lẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí iná tó ń ṣe tẹ́lẹ̀ ó fẹ́ pa àwọn yẹn. àgbọ̀dọ̀ torí bá adépò káwá mọ̀ ń wọ àbàjẹ́ torí pé ọlọ́run mọ̀ ń mọ̀ fún wa lẹ̀ adépò yẹn ni wá wo tá àgbélé ayé ṣe pẹ̀lú ipò yẹn nǹkan tí musa ń sọ fún àbáni sọ pé gbogbo tí wọn ṣe yẹn yóò padà tẹ yóò pa ẹyin lágbára ṣùgbọ́n lówó àwọn bẹ́ẹ̀ náà ṣe sàkà àbáni sọ èyí sí lò ọ̀nà òfìdọ̀ kánjú nínú sọ́ọ̀tù ìsọ́ ọlọ́run padà jẹ wọ́n níyà gbogbo ìlú wọn ni wọ́n ti parẹ́ wọ́n kún níná wọ́n tún kọ́ wọn kó lu wọn èdè wọn náà parẹ́ tẹ́lẹ̀ lómi wọn ò kó jọ láyé ìyẹn ló kìnnì kan ju gbogbo ilé ayé já máa ń ju gbogbo ẹ̀ lẹ́sìn ìdíwọ́ káàkiri yìí ẹ tó ń dá ju gan ẹ ọ̀rẹ́ ìdí ẹ̀kọ́ ẹ̀kọ́ ti nàìjíríà àwọn yíbo olùkọ́sá kan tí wọ́n sọ pé ilẹ̀ israẹli làwọn ti wá kò dẹ̀ bára wọn pé rìsáàsì tí wọ́n ṣe sọ pé kò ní lẹ̀ torí wọn lọ máàcì pfa wọn àti tí wọ́n bí wọn ní kò máàcì but that's another thing ṣùgbọ́n tí wọn kàn fẹ́ pààyàn lẹ̀ torípé já ṣe dáadáa pàápàá nígbà nínú àdìkásẹ̀ yẹn. wọ́n mọ̀ wá nígbà rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú Islam tá a bá lọ ṣe àṣìṣe fi Islam wúlẹ̀ òní mọ̀ wá mú. ṣẹ́gun bá wọn gbà àkókò yìí ní tó jẹ́ kíkà rí ó jẹ ọlá àbí tó fi jù wọ́n lọ Islam ni torí ẹ lọ ka gbogbo àwọn tó kàwé ń dán ọmọ kàwé yìí rẹ rí ẹ̀yìn kàwé yìí ó bèrè lọ́wọ́ yìí tó wá ní ẹ̀ka professor onídìí hmm, dọ̀ lónìí count professors in àkókò land how many of them are from this town. ẹ̀mí nífẹ̀ àpòrẹ́sọ̀ fún alákòókò mélòó lọ́wọ́ kárẹ́ ní ui wọ́n kọ́ lẹ́ mélòó lọ́wọ́ kárẹ́ hmm, àkùnbá mò ń bẹ̀ wọ́n mélòó lọ́wọ́ ẹgbẹ́ ṣẹ́ẹ̀tì professor lára ẹ lọ́wọ́ fún àwọn professionals. mélòó ni ọmọ ìlú wa ètò jẹ́ consultant láwọn fìdí àṣàkádà accountant mélòó ni mí láti tẹ́lẹ̀ bá àwọn ọmọ adéṣẹ́ rán lókè díẹ̀ díẹ̀ bọ̀ kí ló wá dé náà fi jù wọ́n lọ nígbà bàbá wa tẹ́ ẹ̀sìn mú. bàbá tèmi ka san síìsì bàbá rẹ̀ sì ló tẹ̀síwájú torí pé wọ́n ní yóò di nàṣàrà abẹ́yẹ̀wò gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ bàbá ṣe ní kọ́mọ wọn jókòó torí pé náà bá fẹ́ wọ bí sí àyíjọ yóò dìbò sára ni àwọn bàbá wa tí ń jẹ́ mùsùlùmí wọ́n káràntà àti wa post office yàtà fàlànà òsì tàbí bẹ́ẹ̀ lọ bọ̀ kí ló wá ní ká wà lókè torí bá ń sin lọ ẹni tẹ́ bá lọ fún àwọn bá dàgbà ní ìlú míì tí ẹ ṣe ààrẹ ìlú Ìbàdàn tí a bá ní gbolo tiwa tí ẹ bá ní kàrẹ́ ìwọlọ́tọ́ àkókò àkókò kẹ̀kọ́ láníkà lè fi ara mi kalẹ̀. ẹ̀sìn yẹn lọ́lọ́run fi pọ́n wa lé. àwọn kan máa ń pẹ̀pẹ̀ pé ká kó Islam bí àwọn fẹ́ dá wa padà ságbọ́n lórí dọ́sùn. a fẹ́ padà sínú ìyàrá yẹn o torí pé ọlọ́run wà ní ìgbésí ayé tí ń gbé nígbà agbóná tí ò sí náà tí ò sọ náà kó padà wá torí pé alóòlù ọlọ́run ẹ̀hẹ́mi tí wọ́n ṣe a kò ní gbẹ̀yìn ewúro lọ́wọ́ máa ń jẹ́ ẹlọ́gbó tí wọ́n bá ti lè dúró àmì òde nígbà tó bá dùn ẹgbẹ́ bàbá tí wọ́n máa pọ̀ lórí ìsá ẹ̀kọ́ ló títí wá jágàjágà yìí tábà padà tó dáadáa pẹ̀lú ẹ̀sìn ló padà dẹ́sírẹ́sì ṣùgbọ́n lọ́wọ́ kò pé kí náà ṣe tó náà gba àwọn ọmọ àti ẹni sáàtò lọ kápẹ́ wọn àwa náà kọ́kọ́ wá ń fi ìka kú lórí ìta ètò sọ̀rọ̀ ayé sọ̀rọ̀ ẹ̀yà mẹ̀yà ń sàlàyé pàtàkì Islam mo ń ṣàlàyé ìbàdàn gan nínú tó jẹ́ kí bàdàn ó bàdàn ẹ̀sìn ni bọ́yẹ̀ yóò mọ̀ báwọn alátọ́sà yẹn àwọn alókùn ìkúnlẹ̀ yẹn gbogbo wọn mùsùlùmí ni wọ́n padà bí mùsùlùmí ẹjọ́ àmọ́tàn kó lọ sọ kó lọ wo ìgbà táwọn ẹni nígbà àlùfáà áńgírígbà tó dé bàdàn gbogbo àwọn balógun padà mùsùlùmí ni wọ́n kódà wọ́n sọ fún un pé àwọn ilé ìjọba dẹ́nu lọ́wọ́ bá mi jẹ́ mi wọ́n ti ń ṣe islam níbẹ̀ ara ń tó dẹ́kìlù tó expand nìyẹn islam tó lè nínú àgbà. nínú èyí sọ̀rọ̀ wọ́n ní ewu ẹ lọ wò tán dáadáa ẹ̀yìn torí náà ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn lẹ́jọ́ àná lè mú sá ìyẹn lọ́rọ̀ tí wọ́n ń kásẹ̀ rẹ̀ ń lẹ̀ lónìí abẹ́lẹ́ ọ̀gá ni kí ọlá tó bá fún wa lágbára ọlọ́mẹ́ta sí i tó bá fún wa nípò ọlọ́mẹ́ta sí i tó bá fún wa lọ́lá ọlọ́mẹ́ta sí i gbogbo tí ń jẹ́ dáadáa lórí ilẹ̀ tọ́lọ̀ bá fún wa ọlọ́mẹ́ta sí i èyí tó sì fún wa iná lọ́wọ́ ìjà ṣe lò ọlọ́run tó wá ṣàánú wa ó kẹ́ ìjẹ́ wa ìmú wa iná wa àti ìlú wa lọ́kùnrin ní ọ̀fun ìjẹ wa ìmú wa iná wa àti ìlú wa ọlọ́run ṣe lẹ́wọ̀ fún wa ìrọ̀ àmọ́tíkà ya rahim wa ya akọ̀wọ̀n ìmọ̀kọ̀mí rọ̀bánà takọ̀wà bíná ń tẹ̀sán láàyè وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اهدنا وافقنا الى الحق والى الطريق المستقيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عليكم ورحمه الله وبركاته